وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاللهم صل على محمد وعلى ال بيته وعلى الزوج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى الزوج وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي أقف مبادلة سبحانه وتعالى وباتي أتقوى كجقوى عن بيوبانا كما في بنو لتواكا kó gbalẹ́sìn lọ́wọ́ wa kó jẹ́ ká bá níbi à ń bá ọ̀rọ̀ lọ nínú ìṣesí tó pàtàkì jù fẹ́dà kí lẹ́ lè ṣe sí náà iṣẹ́ ò ní ìrun ẹni tí ò kírun bí ìgbà tó ti fèèlì bí ìgbà kan ó ti fèèlì tó wá sí láyé ló fi jẹ́ pé kò sí ànábì kan nínú àwọn ànábì ọba adẹ́dà tí ó hàn tí ò ní fi òun wá. tọ́ba adéra máa ń ju wọ̀nyí wá ní wọ̀kánà yá mọ̀rọ̀ àìdáhùn bí sọ́lá. èyí máa ń pa àwọn ará ilé rẹ̀ láti wípé kí á kéwù. àwọn sálàfù gẹ́gẹ́ bó ti wà nínú Sahih Bukhari fi mu'allaqat wọ́n ní tí wọ́n bá ti kò jẹ́nu Ramadan àwọn tí wọ́n ọmọ tí ń múyàn torí bí Ramadan ti pàtàkì tó àwọn máa ń dìlé ọ̀yàn mímu wọn kí wọ́n fi mọ̀ wípé Ramadan wà ń tà níbi ìrùn òjíṣẹ́ náà àtọ́làm ọ̀sọ̀ kílẹ̀ àlè ní ó ní mú bú àwòrán àdàkùnrin sọ̀rọ̀ ẹ pa àwọn ọmọ yín láti ẹ̀rùn kíkí wọ́n abúná owó sẹ́bẹ̀ ìsinmi tí a bá ti lọ́dọ̀ ọmọ ọdún méjì tí a ti bá ọmọ ọdún méjì ń kọ́ ìtọ́fẹsẹ̀ rìn lẹ́nu dáàmà kí máa gbé ọmọ ọmọ rẹ̀ kí máa gbé kíìmù tó gbèsè jìkà tó bá fẹ́ lọ kú yóò gbé kalẹ̀ tó bá fẹ́ fẹ́ dìde yóò gbé tó bá fẹ́ lọ sórí àtúntò gbé kalẹ̀ ìyàwó ọmọọmọ ọmọ abúmọọmọ báyìí tí Zainab àkọ́bí òjíṣẹ́ mọ́sálà àlàtọ́lá tó gbé fún kì í ṣe ìyàwó Fatima ní àkọ́bí òjíṣẹ́ mọ́sálà àlàtọ́lá torí ọwọ́ ṣe ààrẹ wọ́n ní Fatimatu àrẹ̀mọ oníṣẹ́ ńlá lọ́rùn kìí sọ kìí sọ ọ̀la àrẹ̀mọ kìí sọ ọ̀la kọbí rẹ̀ lóde yìí ìyàwó Zainab la kọbí lóde yìí ọ̀rọ̀pọ̀ lórí rẹ̀ tá a ti máa ń sọ́bọ̀ tẹ́lẹ̀ kìí ṣe yẹn nìkan amú instance wa nínú mọ́ṣáláṣí òjíṣẹ́ náà sọ́la ń pẹ́ lórí ìsùjádà àdúgbò tí máa ń pẹ́ lọ àlè sọ pé ju bó ṣe yẹ lọ torí bó ṣe yẹ lọ òun àtọba rẹ̀ra ni wọ́n mọ̀ yàn àgbọ́dọ̀ sọ ọ̀rọ̀ sọ lórí ọ̀rọ̀ rẹ̀ ọpẹ́ ju bá a ṣe mọ̀ sí bí a ṣe mọ̀ sí lọ sáré mà gbogbo àwọn sáré kámẹ́rà ni wọ́n lẹ́yìn rẹ̀ kéèrè kámẹ́rà ẹ̀yìn rẹ̀ nìkan kódà nínú kọ̀kọ̀ gan-an ní tí wọ́n jẹ sí tàbá rántí ìgbà tí ọ̀rọ̀ wọ́n yí pé sáà lè fèsì kíblà sáàbá ń ṣe kọ̀dá àlàájá rí bẹ́ẹ̀ tọ́kàn náà wọn sàárè kọjá ara ń mú èèyàn lè fèsì kíblà tí gàgà bá wà láàrin ìrìn àti kíblà kílẹ̀ rí tó mú wa ó níbi tó ti ń ṣe kọ̀dá àlàájá òun gòkè lọ òun lọ wò bó o ní sí ń ṣe òun wá rí tó kọjú sí kíbla tọ́ba yẹ pé tó ṣe òun ọba alẹ́dá ọ̀gbà rẹ̀ kí ṣẹlẹ̀ sọ wá ìkàlẹ̀ sọ yìí lọ́la nà tó túmọ̀ sí pé kí ni bó gbogbo àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì ní tó gun òkè lọ. àgbẹ́dùn wọ́n àdù ẹni tó sin lọ́wọ́ ọba jù nínú àwọn sàárè òun ló dẹ̀ yẹra fáyé jù lọ́dí ara ánìwà tani Abdullahi ibn Umar lọ́dí ara ánìwà náà kìí ṣe ẹnìkan ìyàwó Aisha nígbà tí wọ́n sọ pé a òwò ara wa táàbà ṣe lọ́kọláya ní ìsọkúsọ èmi rẹ̀ jọ máa ń wẹ̀ papọ̀ a máa ń rí òwò ara wa wọ́n máa ń wo tèmi èmi náà máa ń wo tèmi kódà omi tí à ń bá ń kú ní sọ pé èmi lẹ̀ fi kọ̀dọ̀ mi lẹ̀ a máa dùn mi mára wa lọ́wọ́ tó túmọ̀ sí pé kí ni torí pé kí ni ó fà gbogbo gbèsè ayé rẹ̀ ó ní a lè gbọ́ kùránì ìlú tá a bá máa gbèsè ayé ìṣẹ́ láti lànà sọ́lọ̀ nígbà tí wọ́n ti ń béèrè lọ́wọ́ ìyàwó Aisha kí ni kólùkù rẹ̀ kí ni ìwà òjíṣẹ́ láti lànà sọ́lọ̀ ó ní alkùránì ti ń rìn lórílẹ̀ òun lè jíṣẹ́ láti lànà sọ́lọ̀ ó ní ìṣesí rẹ̀ ìwà sí rẹ̀ kùránì kí ló náà dẹ̀ sọ̀rọ̀ oní òtítù Qur'an wà mithluhu ma'ahu wọ́n fún mi ní Qur'an wọ́n tún fún mi ní nǹkan ní ìbí rẹ̀ pẹ̀lú rẹ̀ nǹkan ní ìbí rẹ̀ pẹ̀lú rẹ̀ o ni mò ń fi ń tu ló fi jẹ́ pé ẹnjọba ní Qur'an ṣàngílítí fal Qur'an minhu bari Qur'an ò ní kankan sí pẹ̀lú rẹ̀ kódà a lè sọ pé Qur'an àti súnà nìkan gan kí nìdí tọ́rọ bá dẹ́dà gan sọ bẹ́ ó ní ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى شو في معنى وفي معنى ويتبع غير سبيل المؤمنين ẹni tó bá yapa sí tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam mú wa lẹ́yìn ìgbà tí òdodo ti hàn kedere sí kò fi máa bá oníwọ̀ ẹ̀tẹ́bì ghayra sabilil mu'minin tó wá tẹ̀lé pàṣẹ àwọn olùgbàgbọ́ òdodo àwọn òun àwọn ni àkọ́kọ́ oníwọ̀ níhi ma tawalla á dáadáa ntó gùn léwu àdàdà ẹni tá a bá wá dáadáa tó gùn sí kí ni àtúbọ̀tán rẹ̀ ó ní wọn sílé jahannam á jẹ ogúnlẹ̀ sínú jahannam kọ́yà ọ̀yà bẹ́ẹ̀ ló túmọ̀ sí wípé a lè sọ pé Qur'an àti sunna nìkan àyàfi ká fi nǹkan kan tó kù kí láàfikún aláàbò náà as-salaf as-salih ní ojú pànà àgbọ́yé ìmúlò àti ìròrí àwọn ẹni ire tí wọ́n ti kọjá lọ àwọn wo ni torí ẹ̀sìn wa kò sí àyínkọrọ yín bẹ̀ gbogbo ẹ̀ ló là àwọn wo ni. إمام دار التنزيل إمام مالك إمام دار الحجرة ojú ká gbọ́ yé látara kíni wọ́n bèèrè lọ́wọ́ òjíṣẹ́ látara sọ́lá ta ló dáa jù lẹ́dà ó ní ana èmi mo dáa jù lẹ́dà èèwọ̀ ni kó gbé pamọ́ pé ẹni tó yẹ pé àrùn sọ pé òun ni nínú tí wọ́n gbọ́ ẹ̀dá tọ́ba adẹ́dà ń dá tó dáa jù látara pé ó gbọ́ mọ̀súdù dídá tá a dá wa ó gbọ́ yé ó pé rẹ̀ ó dẹ̀ tẹ̀lé rí rẹ̀ bẹ́ẹ̀ kò sí tẹ́ni tó tún rí bí náà fúnra rẹ̀ ó ní ni kò wá wọn ò lè kò lórí tí ọ̀ráìtì nígbà tí Al-Faruq rọ̀dí ara àlù Umar rọ̀dí ara àlù ó ní kò sí ti ń jẹ́ tàmátùrù kí a ṣe ájì ní ájì gbẹdẹmukẹ àkọ́kọ́ ṣe ọmọra tàbí abọ́ra alẹ́ tàbí wá ṣe ájì ó ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ àwọn sàbẹ́ ti dè wọ́n ní láéláé òjíṣẹ́ lásàlá àṣílà àti pẹ̀lú rẹ̀ abọ́kàtù ṣe ń tá a mà ní òjíṣẹ́ lọ́sà àtúnláńdẹ́ ni ó ti di tí ó wọnú ara wọn lọ ilẹ̀ abẹ́d ilẹ̀ abẹ́d títí di láíláíláíláí bójíṣẹ́ náà àtúnláńdẹ́ sọ àwọn ò ní gbà yín lọ́wọ́ rẹ̀ o ẹnu wọn kò ti kú ráìtì òjíṣẹ́ lọ́sà àtúnláńdẹ́ wà ṣáàdì kò fi wá máa ń bẹ̀rù ó ní wọ́lẹ̀lì ìnáhùn alẹ́lẹ̀ àṣà àtàwọn tí wọ́n tẹ̀lé pasẹ̀ wọ́lẹ̀lì ìnáhùn alẹ́lẹ̀ àṣà àtàwọn tí wọ́n tún tẹ̀lé pasẹ̀ wọn wọ́lẹ̀lì ìnáhùn alẹ́lẹ̀ àṣà àtàwọn tí wọ́n tún tẹ̀lé pasẹ̀ wọn ó wà dákẹ́. ìmáàmù Malik rahimahullah àtàwọn afẹ́ ó ní gbogbo ń tọ́ ọba fẹ́ ṣe fi àsìkò tí òjíṣẹ́ ńlá sàásìlám sọ nípa rẹ̀ fi ṣe òṣùwọ̀n tó ti rí bẹ́ẹ̀ nígbà yàn kìí sẹ̀sìn má sẹ̀sìn rẹ bẹ́ẹ̀. tó sí wípé a lè sọ pé kòránà ń súnà kélé ìkótó àyà kòrán kélé kélé iná fa àdísì tiẹ̀ kó fi lé asòfin nínú àwọn ẹlẹ́rìí àkọ́kọ́ bóun náà ṣe gbọ́ yìí má sọ̀rọ̀ làá òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúndà òun ló lọ́lá jù àbíbẹ̀kọ̀ ǹjẹ́ awalé kí àìlà kan rákà mẹ́rin tí ń bẹ lẹ́yìn àìlà àti ká tó kí sáàmà bó ṣe pàtàkì tó ẹjíṣẹ́ náà tó láàrín ọ̀tọ́lẹ̀m ní man hafaza ala arba'in qabla zuhur wa arba'in bada zuhur harramahu Allahu ẹni tó bá dún ní mọ́ ìmá kí rákà mẹ́rin kó tó ká ìlà rákà mẹ́rin lẹ́yìn àìlà ọba adẹ́dà ó ṣe ní èèwọ̀ fún iná tó túnmọ̀ sí pé kí kò ní wọ́ná tó bá ti ní mọ́ kíkì rẹ̀ káwá dìde ní ìsàsálámà kátó kí zùrá ní ọya ẹ̀já kí ní jàmáà torí pé ọlọ́lá àbúrẹ́kọ̀ọ́ bàbá sálámọ̀tàn ọyá ẹ̀tún jẹ́ kí rákà mẹ́rin ẹ̀ ní jàmá àwọn ni kílẹ̀ rí káà sọ pé kó mú àdìsí wá àwọn àfọ́ sọ pé ta ló kí bẹ́ẹ̀ nínú àwọn ẹni àkọ́kọ́ eléyìí ni sàlàfíà gbogbo òṣèṣì àwọn ẹni àkọ́kọ́ yìí báwo ni wọ́n ṣe ṣe ní gbólóhùn kan fi kọ́mà lẹ́nu wọn wọ́n ní látàkùn fìdí ṣe ilẹ̀ wẹ̀lẹ́kẹ̀ sí imam ọ gbọ́dọ̀ sọ nǹkan kan lórí ẹ̀sìn yìí o àyàfi tó o bá ní aṣíwájú kan nínú àwọn ẹni rí àkọ́kọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ló fi jẹ́ pé bá a ṣe tọpinpin hadith ṣọ́sọ̀ yìí sólẹ̀ sógbé fúkẹ́ bẹ́ẹ̀ náà ni àṣà àwọn ẹgbà wá lọ́dọ̀ àwọn sàárè báyìí lọ́dọ̀ àwọn tààrí láàṣẹ tọpinpin rẹ̀ bẹ́ẹ̀ náà lórí musulman méjèèjì tí ibùn àbí iṣẹ́ bá àti ibùn àbdùrọ̀bá ìṣù báyìí tó bá ṣe nìí hadith ń bẹ lóòtọ́ ṣùgbọ́n báyẹ ṣàlàyé rẹ̀ ní ìtumá rẹ̀ ní bí a ti sẹ́yìn kí ni gbogbo ilé ìkínlọ́dálé lórí kí ó mọ̀ èyí ká lè fi bá a jẹ́ òkọ̀ wa délẹ̀ òkọ̀ wò ó mọ̀ tí ṣe ti rẹ̀ gún régé ó mọ̀ tí ìṣesí rẹ̀ gún régé. umma tí ò lè sọnù umma tí ọba adẹ́dà tó fi ṣe òṣùwọ̀n fáwọn tó kọjá lọ bójíṣẹ́ lọ́ta àtọ́làbí bọ́ba adẹ́dà fi ṣe òṣùwọ̀n fáwọn náà وكذلك جعلناكم أمة وسطا àṣẹ́yìnlẹ̀ ìjọ ìjọ òṣùwọ̀n tó gúnrégé tàbá rí data to spread nínú statistics àwọn afẹ́ wo èwo ló súnmọ́ correct one kí láṣẹ afáǹdì mail meaning ó give you clear representation data bó ṣe bí characteristic data ìṣèrí ni main latin àbí bẹ́ẹ̀ náà ọmọ yìí òní níyìn bóò la ṣe fẹ́ ká lòfin sí ayé ìtọ́ba adẹ́dẹ́ ó fi gbà lọ́wọ́ wa bí mùsùlùmí bá ṣe sí ọlọ́ba sọ pé وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس kẹ́ẹ̀lẹ́bà jẹ́ ẹ̀rí lérí gbogbo ẹ̀dá ọmọ ìdẹ́nìyàn. oníwọ̀yẹ̀kúnà rọ̀súlọ̀ alékùn ṣẹ̀yìdà bó ṣe jẹ́ pé òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá yóò jẹ́ ẹ̀rí lẹ́yìn náà lérí lẹ́sẹ̀ jẹ́ lérí wọ́n mọ̀ yòókù lérí kí ni pàtàkì ilé mùsùlùmí ajíṣe bí ọ̀yọ́ ni mùsùlùmí ọ̀yọ́ yìí ṣe bí bàbá ẹnìkan ló fi jẹ́ pé àtẹ̀ṣbíhù bi ghayrina la yajuz pátánù Islam ká máa ṣàfarawé àwọn tí èsè tiwa Islam ọ̀kọ́ ọ̀tún nísìn kí ni múra mùsùlùmí òjíṣẹ́ lásìlá àtúlá ní ma asfala kàbẹ́ fọ́fin náà aṣọ tí ọkùnrin bá wọ̀ tó bá kókósẹ̀ iná ni ó wọ̀ pẹ̀lú ẹ̀ kọ́nà ọ̀yà wáyà kò fi máa ń bẹ̀rù ó ní ọba adẹ́dà gẹ́gẹ́ bó ṣe wá nínú súnánà àdúdà áwù kò ní irun tí ẹni tó kí tásọ rẹ̀ kọjá kókósẹ̀ irun ọba adẹ́dà tí ọba tí ò lọ́wọ́ kí kò ní jẹ́ gbígbà tó túmọ̀ sí pé kí ni mùsùlùmí gbọ́dọ̀ mojú tó yùn náà mùsùlùmí sàrí kọ́ ṣe ẹ̀dá kan nígbà tó bá di wípé ọmọ mùsùlùmí ìròyìn rẹ̀ ti wá sórí kodò ọ wá ń gbé aṣọ sílẹ̀ bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ olóhun ti ń ọlọ́run fi òun fi ṣoge ìṣoge ti wálẹ̀ ti wà ń lẹ̀ bá ṣe pé nínú rẹ̀ ní kíni ká sọrun gbọ́nlẹ̀ kèèsì pé ká sọrun gbọ́nlẹ̀ nìkan àátọ̀ túbọ̀ mú wa kèèsì yìí nìkan a ní fi ewúlẹ̀ ṣapala kí ni wọ́n ní ká ṣe sí òjíṣẹ́ náà àbúlà ní kápá aláró èyàn dáì kó mọ̀ dúdú o ó lè jẹ́ brown ó lè jẹ́ fẹ́tífẹ́tí tí ó tẹ̀ wá pé ewu bẹ́ńdẹ̀ tẹ́lẹ̀ àfẹ́ ká fi ilẹ̀ ṣàpàlà ni gbogbo àwọn oge a lè ti hù kó fi wójú wa kó fi clear àti dáadáa fún kíni tàbá gbé Quran á lè kà á pẹ̀lú rọ́n gbogbo bá ogin ti wà ń lẹ̀ fún wa tó jẹ́ pé ó pé àní ní bùkátà sí láti lè máa yá lọ́dọ̀ ẹnìkankan àfi tí wọ́n bá yá lọ́dọ̀ wa tí òrì bá ti sọrí kodò ìṣesí ọmọ ìjọra ìṣòsí tí ìsara wa láàmú lọ́ba adẹ́dà ìgbà tó rò ní àwọn ẹni rí báyìí ọwọ́ ni wọ́n kọ́dọ̀fẹ́ mi bá ní ẹ̀kọ́ kálukú àwọn pàrùpàrù wọ́n wá wá lẹ́yìn àwọn ẹni retán sọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ wo àwọn ẹni rẹ̀ tọ́rẹ̀ tó tó yíṣẹ́ náà tọ́ba dẹ́rà láti dáàbò wọn ni wàkánà ya múrò ala dé sàláàtì tó ń ti bó ṣe jẹ́ yí pé fìdíkan nàbíyàn tó olódodo tó tún jẹ́ ẹni táà lúdìá àsọwá ìkalẹ̀ fún bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ah, ó ti mọ̀ yí pé ilé láti kẹsàn-án rò ní ó mójú télé rẹ̀ ọba adẹ́ra ni wọ́n kálẹ̀fẹ́ mi ìbádìí wọ́n kálẹ̀fẹ́ mi ìbádìí kálẹ̀fẹ́ àwọn pàrùpàrù kan wá wá lẹ́yìn wọn kí ni ṣe sí wọn ọba adẹ́ra ni wọ́n ń fi òun rárẹ̀ àdọ́ ẹ̀rọ sọ̀láàtà wọ́n sọ òun ẹ̀yìn ni pé wọ́n sọ àsìkò rẹ̀ kìí pé wọ́n sọ nìkan wọn ò kí bó ṣe kí wọ́n kí tàbá dúró tàbá fẹ́ kírùn níbo lòdìṣẹ́ lára àtúnlá máa ń wò gẹ́gẹ́ bí àwọn àìṣà ṣe sọ ìbítà ṣe sùjádà sí wọ́n ní máa pa àwọn aláṣẹ ọlọ́ àlọ́sọ́là káwọn gbé ọwọ́ ọ̀tún lérí ọwọ́ ọ̀tún káwọn wá gbé ilé àyà káwọn dìmọ́. tó bá lọ sí rúkú ibẹ̀ náà ni wọ́n máa wò wíwo bẹ̀ ni ó jẹ́ kẹ́yìn o straight dáadáa tí ó fi rí bá a ṣe fẹ́ kó tọ́bá dìde ní gbogbo ọgbọ́ ọ̀pọ̀ tán ti yẹ kórí tọ́bá lọ sí sùjádà orígun méjèèje yẹn yọ kalẹ̀ gbà tí òjíṣẹ́ lára àdúrà ń sọ̀rọ̀ orígun méjèèje orí wájú orí ṣùgbọ́n mú lọ́fọ̀ ọkàn sallallahu eléyìí náà gbọ́dọ̀ kun ara rẹ̀ ní o. tá a bá dìde kúrò lórí sùjádà gbogbo ó tún bọ́ ọkọ̀ bẹ́ẹ̀ náà ló fi sọ yí pé ya ma'ashara mùsùlùmí ẹ̀yin mùsùlùmí o ọlọ́run ọba ò nǹkan ṣe pẹ̀lú ìrun ẹni tí ẹ̀yin rẹ̀ ò padà sípò bó ṣe nígbà tó dìde ní rúkú tàbí ńgbà tó dìde ní sùjádà ẹ̀yìn rẹ̀ ò padà sípò nígbó ti rẹ̀ kó níjòkó àárín wọ́n ṣàlàyé gbogbo ilé àwọn àpá dé gbìyànjú kí ni wọ́n ṣe wọ́n wá mú ọ̀kan wa wọ́n ní àwọn kan ní àkáà òpó ni tó bá ti mísò ìhun o lákàáyẹ ti mí àwọn kan májẹ̀mú ni wọ́n tí ọba ti síyún bẹ́ kò tẹ̀sí sí jẹun bí kí ni ìjẹ́ mùsùlùmí tí ọba ti tẹ́lẹ̀ sọ rí pé à òun kí òun náà bá wọn kí wọ́n wá sí mọ́sídì but òun èṣe mùsùlùmí o ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àníkà mùsùlùmí tó bá kú àníkí mùsùlùmí ó ṣẹlẹ̀ láìpẹ́ mọ̀síríyà ló fẹ́ ọláwọn lọ́ọ̀bù ara wọn ọkọ ní ókìun olóhun òkè torí fẹ́ wọ́n bá kí òun lóòtọ́ olóhun ṣe tọkọ òun fún ṣùgbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ sí àwọn oníṣọ́ọ̀tì ní pè tí wọ́n jọ ń ọwá di pé káńsà dé ta ní fáwọn káyìn ta ló lè mú kúrò àwọn doctors wa gbogbo kí lè máa sọ àwa ń ṣègbìyànjú but ọba tó dá ẹ̀dá ló lè mú àrùn kó bẹ́ẹ̀ ló lè mú ọ̀sán wa tí wọ́n máa sọ gbogbo gbà wọn sọ pé àwọn la kó àtàkù fáàrù nínú wọn máa sọ yìí ló fi jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tá a mú wá níjókòó kan sẹ́yìn kò ya àwọn dókítà lẹ́nu wípé kò lè ṣẹlẹ̀ ó kàn ń yà wọ́n lẹ́nu ní pé à èèyàn lè nígbàgbọ́ báyìí kí ló ṣẹlẹ̀ ọmọ ìyá yìí nítorí láìkì jù láyé lẹ́yìn ìbàdàn tọ́jọ́ ra yàn oníkọ́mọ́ka kura bá a ṣe máa rí sẹ́ẹ̀kì wa gbogbo báyìí bẹ́ẹ̀ ni mo gbé gbogbo ọ láìkì yàtọ̀ sí pé ó ti há ìmọ̀ aka ìmọ̀ aka ìmọ̀ aka kẹjẹ́ nka ń ká nìkan ìmọ̀ ronú jinlẹ̀ sí orí tí ń kà torí ìronú jinlẹ̀ òun ni ó àwọn nítọ̀ àwọn tó gbìyànjú tàwọn

yasalunaka anil jibal wọ́n bí ó léèrè nípa òkè àpáta bẹ́ẹ̀dẹ̀ mọ̀ fáwọn òrókè àpáta ètò tóbi jù tó lúmọ àbí bóò náà ló ṣe pé ó lè kọ̀m̀píà rẹ̀ sí ti dàrè àbí ó lè kọ̀m̀píà rẹ̀ sí tòkè lọ sọ́wọ́ kọ̀m̀píà rẹ̀ pẹ̀lú tó ọ̀rọ̀ kò sí kọ̀m̀píà ṣé ti tóbi ṣíṣí lè jí kókó kó ní ọwọ́ àǹkà yasalunaka alẹ́ jibal kul yansifu rabbi nasfa wa yazru'a qa'an sọ̀sọ̀fà wọ́n bí ọ léèrè nípa òkè àpáta bó ṣe lé gbandu tóun Ẹbí tí a máa gbàgbé gbókè àpáta ṣe lè gbandi tó ìwọ bá mi ọ sọ di tí ọ máa gbàgbé èlùbọ ó blast ẹ ṣé káńsà tí wọn ń ṣe ní lọ́wọ́ alágbára ju tó ṣe bẹ́ẹ̀ lọ bá mú kó kò ìsọtán wọn bá dìde ga ọ ó ṣe déédéé ìgbà tí dókítà dé dókítà òwe ló ṣẹlẹ̀ ó ní òun ò sí nǹkan kan wọn lè ṣẹkẹ ó ti nọ́mà. Subhanallah gbogbo àwọn arún kan báyìí mùsùlùmí ma ti ń pera rẹ̀ padà ma ti pera rẹ̀ padà ló fi jẹ́ pé gbogbo nǹkan ọba adẹ́dàlẹ̀ èèyàn máa ń fà á lé lọ́wọ́ pẹ̀lú kíni pẹ̀lú foríbalẹ̀ fún ní gbólóhùn òjíṣẹ́ lọ́sọ̀lá àṣìlá ti sọ pé ìgbà nítorí náà ẹ kún fún àdúrà nínú sùjádà yín ó kù dẹ̀dẹ̀ kọ́ bá dẹ́dà ọgbà wọ́n sọ nínú àwọn afọ àwọn àtọ́jẹ́ pé afọ́jú bó ṣe bẹ̀ láwọn ọba náà kí ló padà ṣẹlẹ̀ ọba dẹ́dà là lójú àìmọye báwọn tó fi jẹ́ pé mùsùlùmí a máa dúró lórí ojú ọ̀nà wa pẹ̀lú gbàgbọ́ ẹni tí ó kún wa lọ́wọ́ lórí rẹ̀ là á máa ń ṣègbìyànjú ló fi jẹ́ pé tá a bá wo ọ̀nà tí ìsìláàmù láàlẹ̀ wípé ká fi fẹ́ àwò ó ṣe ń tẹ̀kárà ó ń ṣèwádìí rẹ̀ wò débi wípé ìsìláàmù túbọ̀ láàyè kó tọ́n bá ti ń dẹdẹ kó o pamọ́ síbì kan kó fi ráàyè rí ọmọbìnrin yẹn dáadáa islam gbọ́ láyé rẹ̀ àwọn sàbí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́lá wọ́n máa ń gọ́ pamọ́ sínú dàbínú láti wò ó dáadáa táwọn wò irú èèyàn ìwé ní ṣe bó ló ṣe rí bó ni ti ń tẹ̀sí sí àti máa ń yí ṣọ́ọ̀tì lọ gba káńsà dé wọ́n ní kọ́ wá gba jésù sínú ìgbésí ayé rẹ̀

ọba tó dá yín àti èmi náà ọ̀kan ni kí wọ́n á ní tó tẹ̀lé òun nìkan láàmà sùn tó tẹ̀lé kí ni túmọ̀ títù òfin tó bá pa fún wa òun láàmà tẹ̀lé. tó bá wà ní òkè ìṣòro kí ni máa ń ṣe máa dojú bolẹ̀ ó ń lọ síbo sùjádà irun ó kírun lọ ni. ìrun náà ni ọkọ̀ọ̀kọ́ kí ń bọ̀ bá dé bó ṣe wà nínú Sahih Muslim wípé ẹni tí ó ṣe àtúnṣe fún àwùjọ nígbà ayé ń bá ń lọ sókun ó rẹ̀ ọjẹ́ ó kọ bàbá rẹ̀ jẹ́ Abdullah wọ́n bí Madina ayé ò ti pín sí yóò lọ jagun pẹ̀lú mùsùlùmí ní masjid al-aqsa ni ó wà yóò fẹ́ kírun àṣùbà níjọ́ kan ni ọba adẹ́dà ó sọ pé kí jibril ó sọ ànábì yìí sákalẹ̀ kí ló jíṣẹ́ látara sọ́nà tó ó ní ànábì yìí sá máàdì bó bá ṣe rí eléyìí yóò fà sẹ́yìn wípé kí ni wípé kí ànábì ìsọ wá ṣáájú òun ànábì ìsọ sọpẹ rárá ìwọ ni wọ́n pe ṣe ìkọmọ ìfún ìwọ ló kì èmi ó tẹ̀lé ẹ lẹ́yìn kí gbogbo ayé fi mọ̀ pé gbogbo wa màmá là ń tẹ̀lé sọ̀rọ̀ bá ọ̀la sọ. irun àkọ́kọ́ ẹ̀yin màdínà ti subsequent one ni ó máa kí ni ó máa ṣáájú. àgbàrò wa táwọn àfà nínú àwọn àfà wọ́n sọ háhà wípé kí ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní ẹ̀gbẹ́ mi ni wọ́n sin Ìsá sí tó bá jáde láyé tán. tábàdé Madina kọ́lọ́ntọ́ ṣe àpálẹ́ fún ìlú náà lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ ẹ̀tún òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá tí wọ́n sin ẹnì kankan síbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà tún wẹ̀ tí wọ́n tún sẹ́ni kankan síbẹ̀ là ibi tí wọ́n sin ànábì Ìsá àti màdì sí ló ti wà ń bẹ̀ ọ̀rọ̀ ti wà òrùjú bí ó ti padà wá bí ó ṣe padà wá sí nígbà ọba tán níbo ni ó gbà kò rú wa lójú tó fi jẹ́ pé mùsùlùmí ọ̀kọ́ gbọ́dọ̀ rú lójú bá ń ṣe ń sàlàyé ilé fúnra wa lámọ̀ ṣe fún wọn ìyàwó lámọ̀ ṣe fún wọn ọmọbìnrin yóò gbọ́ iye bẹ́ẹ̀ ó ń jí ṣọ́ọ̀tì lọ háàlù tó kú sínú àwọn tí wọ́n mọ̀ ní ààlè kí òun tẹ́lẹ̀ ìlà o àwọn tí wọ́n mọ̀ ní wọ́n ṣàbòsí láti mọ́ kí òun sí ń sọ lórí àwọn mùsùlùmí nù fẹ́lò ní fẹ́nìkan ẹ̀yìn lọ́kọjú fẹ́lò ní ọwá di wàhálà àwọn ọmọ wọn béèrè táwọn lè ṣàdúrà fún ya àwọn ẹni tó bá wá sọ fún orí kó òjíṣẹ́ náà àzọ́lá ń sọ pé fàáyèsù màmá rọ́tẹ̀ lè kọ́bìrì kàfírí bọ̀bẹ̀ ṣírù òbí náà yóò wà ní alákatakítí ẹ̀ńdọ́mẹ́sì lé ló fi jẹ́ pé àárín sàn ayé ni rọ́mọ ayé òní rọ́mọ ẹ̀rùn ògbèké kí lọ́rùn tàbá tí ń pọ̀ kàkà fún àti lọ sí gáréèjì ọ̀run nu agbọ́dọ̀ mẹ́lẹ̀ ló fi jẹ́ pé ìhun ṣe ń táàtì ṣeré àti kíkí sásìkò rẹ̀ àti oríkèríkè rẹ̀ ya ń bẹ̀rẹ̀ ní nǹkan ìjẹrin ọjà ọ̀hún ní yàṣẹ́ ibi tẹ́ tí wọ́n kírun ẹ máa ń lọ rẹ̀ díje láti ẹkí mu mọ́tà tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn dínà àwọn làwọn ń sàmójútó rẹ̀ mú àsìkò lẹ́ ń kírun sí àṣùbà àsìkò lẹ́ ń kírun sí ó ní kọ́tà tù sí mo ní náfìlà lẹ́yìn ó ní kí lẹ́ ní mo téèyàn bá kí tọ́ yá ju aago mẹ́fà kọjá àṣẹ́jú márùn-ún lọ kọ̀ láṣùbà kí o mo ní mo ní bẹ́ẹ̀ mo ní ìgbà wo lè ń ká sùn yìí normal time náà mo ní kí ni normal time ọ̀la aago mẹ́rin mo ní kí ló jẹ́ normal kí ló jẹ́ normal kí ló ṣiṣẹ́ náà láti sọ́nà sọ nípa àsìkò àsùn láàárín ẹ̀ láti ń pọ̀sùn ó di wo ni ń wọ̀ gbà mọ́ sọ fún wípé ká tó pe àsùn ní ìsìn aago mẹ́rin gbọ́dọ̀ kọjá ogún ìṣẹ́jú o ká tó kí bọ́yá aago mẹ́rin àbọ̀ ó ní àá lọ́ bá ṣe mistake lọ́ bá gbé muslim pro jáde ok ìṣúná ó gbé jáde mo ní má gbé sí muslim world league gbé sí isla islamic society of north america mo ń torí pé òun ló bá situation tó correct jù ú gbé sí kò rí ọba gbé sí i. àṣùbá ní 602 tàbí 603 ní kí wọ́n pè mo ní ó ní á mo ní chẹ́ẹ̀kì astri náà ó chẹ́ẹ̀kì astri ó ní kí wọ́n pè ní 419 mo ní kí ni àtọ̀ nínú 419 àti 420 tí mo sọ mo ní pípè ni wọ́n sọ wọ́n sọ pé kí o this is it nígbà tí ń tà ń tẹ́ ń gbogbo ògbà yìí táàtún rí pé yanjú fóònù ọ̀rọ̀ wa ti fẹ́ gún régé torí tí ò bá ti yanjú láwùjọ àwùjọ yẹn ò lè yanjú láíláí ọ̀rọ̀ ọ̀run tí ò bá ti yanjú àwùjọ ò lè yanjú láti pẹ́ lórí ọ̀run gbogbo nǹkan regulation àsìkò a kì sí gan ṣe bá là eléyìí mọ lára báyìí eléyìí òjíṣẹ́ lára sọ́nà ni ó ṣe dìde ń tẹ́yìn lẹ́ẹ̀rí ara ẹni tí ń ṣe tó dojú kọ kíbla kò ló fèrè kò ló bá kú kò ṣe bí ìtàwọn jù kò dẹ̀ bí ìtàwọn wo àwọn nàfàrà kò dẹ̀ dáná bí ìtàwọn kíni àwọn Májúsì kétékété àti tiwa lọ́tọ̀ ló ń dáadáa ó ti pé n tó kù wá kù ní pé ká mójútó tá a bá fẹ́ kọ́ bá wọn dáadáa ó ṣe ọ̀rọ̀ tiwa lọ́tọ̀ bó ṣe ṣe tàwọn ẹni àkọ́kọ́ tó ń ti bí wọ́n ṣe kéré tó tọ́ba adẹ́dà tì wọ́n lẹ́yìn tí wọ́n rí ṣe àfikún àná padà sóko àárọ̀ wa láti pẹ́ lórí ọ̀ láti tún fi ń sọ̀rọ̀ lórí rẹ̀ àwọn ọmọ ìyá ní ká tó dẹnu lé nǹkankan wọ́n ti secret message wọ́n ní ẹ má ti sọ̀rọ̀ ní o ẹ jẹ́ káwọn ó ṣe ìbéèrè lórí tá a ti sọ sẹ́yìn torí bàtà àti lára ó ti lóyún ó ti pọnmọ́ wọ́n ní abúkọ́ ti jẹ́ àlọ́wọ̀n lè dáhùn pẹ́jà tuntun èmi rẹ̀ ni mi dáhùn pẹ́ṣà kankan tẹ́ ẹ bá gbé wọn á lọ gbé sódò àwọn àfà tí wọ́n bá sọ á sọ pé wọ́n sọ báyìí làwọn tí ń sọ yí pé pẹ̀lú ẹ̀rí báyìí wọ́n wá báyìí wọ́n báyìí àwọn àfà sọ báyìí torí ẹ̀sìn wa ẹ̀sìn bá ṣe rí tó ṣe táwọn ẹni rí tí wọ́n tẹ̀lé wọn dẹ̀gbà wá kọ́lọ̀dé àtírá pẹ̀lú rẹ̀ wọ́n ní síwájú yẹn apolongo ní ìjókòó tó kọjá lọ pípé ọ̀kan nínú àwọn ọmọ ìyá wọn rẹ̀ ọ̀sáájú rẹ̀ kó àjọ ikú ṣe gbèsè o torí gbèsè yẹn lè má rí san bọ́tà jọ gbogbo dáǹtẹ̀ sẹ́kọ̀n kan ni o kan ni ọjọ́ kan ni ọ̀sẹ̀ kan ni oṣù kan ni ọdún kan ni táǹṣe táǹṣe táǹṣe àṣepamọ́ ni o kìí sàfẹ́ gbé lójọ́ kan láà lè rẹ̀. ní àfẹ́nù olùbẹ́sọ̀rọ̀ rọ̀hìmọ́lá ọ̀rọ̀mọ̀tẹ́ wà tà ló fi sọ pé ìwọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń tí ń jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní àkójọpọ̀ ọjọ́ bọ́jọ́ kan bá ti kọjá òun tí ń dínkù lóun tó fi dín tán wá sàkáǹtì níwájú ọba adẹ́dà nítorí náà tọ́jọ́ bá ń tí tásìkò bá ti ń kọjá máa ń chẹ́ẹ̀kì ara rẹ̀ ni wọ́n fi fún wa ní príncipù kan ṣoṣo láti rẹjú rẹ̀ kí ni príncipù àdúnyà sáà sọ̀jẹ̀ àgbò sọ̀rọ̀ ilé ayé àsìkò ni fi àsìkò yẹn fi ṣètọba adẹ́dà kó lè bá àgbà ọ lẹ́rú kọba adẹ́dà mọ́sá àgbà gbogbo wa lẹ́rú ọkọ rẹ̀ òun lè kó àjọ rẹ̀ tíwájú rẹ̀ ọ̀fọ̀ ọmọ mẹ́fà alẹ̀ ètò dàgbà jù nù wọn 23 àbí ètò kéré jù ọmọ ọdún mẹ́rin tọkọtaya gáńgbé àwọn mọ̀bí ọwọ́ àdìtẹ́ nìkan ṣoṣo náà àtúkólógbó rẹ̀ ń bí àríbí 200 wọ́n ní ká fún níbí náà látó kiri fi nínú àwọn ọmọ ìyá wa tó ń ṣiṣẹ́ pẹ̀lú gbohùngbohùn ó ní òun fẹ́ gbé sáfẹ́fẹ́ ṣùgbọ́n yóò ní bùkátà sí kí gbó kọ rẹ̀ síta o ṣé yóò gbà ó ló wọ̀ máì alhamdulillah ó ti ń wọ ó ti ń wọ bí 800 nísìn ó dẹ̀ ti ń tẹ̀síwájú sí ó ní ká dúpẹ́ fún wa kọba adẹ́dà kó ṣàánú gbogbo wa náà kó bá dúró tì kó dẹ̀ bá tọ́jú àwọn ọmọ náà mọ̀ ń gba àwọn elétò mọ̀ ń gba àwọn níyànjú kí wọ́n dá sí in tí ó bá ti ṣe tí ó fi ṣe manage bọ́jẹ́ 10 million tíyàn ọ̀bá mánéjẹ̀ gba olóòfitán ni ọba fi ń sọ pé tọ́rọ tó ṣiṣẹ́ ọbẹ̀ tá a pọ́nrùn tí ò sí lọ pọ́ǹbá ti ń na yọ́ máa jọ́kùn ṣùgbọ́n tó wọ́n bá rí go invest nínú àwọn kan ó lè jẹ́ wípé èrè orí rẹ̀ yẹn ní yọ́ máa jẹ́ níná tójú owó tó ìṣe kíni tí ó sì wà ń bẹ̀ kọba dẹ́dà kọba dúró tì í bẹ́ẹ̀ lórí lẹ́yìn ilé ìlàṣọ pé àwọn béèrè tá a bá ní káwọn àbó Khadija kó jáde ká tó tẹ̀síwájú nínú tíra wa tá ń dọ́gbọ́n sọmọlá yìí sífàtú sọlá ẹni tó máa ń fò yìí pé yọmọ yìí pé ó là ń dọ́gbọ́n là ń dọ́gbọ́n sọmọlá yìí à ń kàn fọ wẹ́wẹ́ ni lórí fẹ́kì tó wà ń bẹ̀ wípé nígbà tí wọ́n sọ pé eléyìí rúkúnù lélẹ́yìí àwọn tí wọ́n dẹ̀ jẹ́ arkan iye báyìí ni wọ́n kálébà mójútó wọn torí tí ò bá sí ń bẹ̀ inú yẹn ò lálàáfíà bó ṣe jẹ́ wípé tí ò bá ti sí àwọn mọ́jẹ̀mú ń bẹ̀ kò tiẹ̀ sí kí ń jẹ́rùn ni kọ́ba adẹ́dàá ọmọdé àmúwalù aláyà kọjá bá ń bi ó lérè náà. Náà kí àwọn sisters wa kan fi ìbéèrè One. ránṣẹ́ One. kí wọ́n kọ ránṣẹ́ ṣàmà. Nàmà àtàbà ní bèèrè. Ok. Wọ́n ẹyẹ ká náwọ́ lẹ́nkan. Ṣàmà. Wọ́n nọ́bà 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. 13 ah, ṣáájú bẹ́sà ìbéèrè kan ti wọ́n lórí ọ̀rọ̀ àsìkò òun náà ni so ẹni ìbéèrè wípé àdúgbò ti wọn tí 605 lèyàn tó lè pé gan bẹ̀rẹ̀ pé yóò wà lóhun so àwọn ti máa kéré 10 to to six. Hmm. ó wá ń bèèrè wípé ṣóhun lè join wọn kó ń padà wá mọ́tò ń wá àbí kó wọn má lọ sí mọ́sálásí yẹn rárá kó wọn kírun nílé bó ti ẹ̀jẹ̀ pé àwọn tí ń bá wọn sọ bọ̀ tí wọn ò tí ì gbà so ẹni ìbéèrè bẹ́ẹ̀ náà kó wá kò ní tó súnmọ́ tó ti lè kírun bẹ́tà torí mi náà kó sí wẹ̀ quarter to six

tí masjidi ní jẹ́ masjidi kó o débì kan kó o mò dé masjidi ọba adẹ́dà fi èyàn máa ìbílẹ̀ máa wá rìn láti àgàzálí máa débì tó ń ti bẹ́ẹ̀ máa mú rákàtà fẹ́jìrì mi wá kí a tó kásùbà ó lè jẹ́ pé nígbà tí mo bá wà lórí lákà ẹ̀kejì lákà àtàlfẹ́jìrì yẹn ni wọ́n ṣe ìkọ́mọ̀ báyá ṣe pápápá kí n ti bá àádẹ́bà torí pé nísìn aago mélòó ni wọ́n ni wọ́n kí ní ṣe kọ́mọ̀ fẹ́jìrì náà náà five minutes to olówó àǹtí ẹ́ five minutes to ni wọ́n ń pè na five minutes after ni wọ́n ń pè ten after ni wọ́n ń pè so títí wọ́n bí six twenty èyí ó sì máa quarter after èyí ó sì máa bá wọn lórí o gbàdé ó gbàdé wọ six twenty ni wọ́n ti wà òkè ọkàn balẹ̀ wípé mo rí irun kí tó bá yẹ pé kò sí mọ́sídìí kàkà lásìkò lágbègbè tẹ́tí bá wọn sọ sí wọn gbà kó bá wọn kí kó tún tiẹ̀ kí. àǹfààní bíbá wọn sọ ẹ̀ ni wípé kó jẹ́ wọn gbọ́ yìí man amma nasa fa asaba alwaqt wa atamma as-salat fa lahu wa lahu wa man iltaqafa min náà sára sọ́nà ní àwọn jẹmọ́ gbaládà wọn bẹ̀sẹ̀ ẹni tó bá ń ṣáájú àwọn èèyàn kírun ó fi sásìkò ó dẹ̀ mú àwọn oríkèé rẹ̀ wá bó ṣe yẹ yọ bàláadá àwọn jàmá náà bàláadá òjíṣẹ́ látara ní ẹni tó bá dín kankan kò nínú ń tá a kàálẹ̀ kò sásìkò kí dáadáa àwọn ò wọn yàrá ní ìgbóyà débẹ̀ kọ̀mọ̀ tí tọ́mà pé àìmọ̀kan àti kúfùrù inú yàrá kan náà wọ́n jọ wèrè mẹ́ta aláìmọ̀kan torí wèrè ní tẹ́kìlìf aláìmọ̀kan ní tẹ́kìlìf òun lò wọ́n kọmọ túnmọ̀ sí nǹkan torí gbọ́lọ́hùn ni òde exist àsọjẹ́ ọ̀rọ̀ ni láti sí rọ ẹgbẹ́ ẹni tí ó rọ ẹrù fún olúkálùkù òòrùn díẹ̀ òun lọ́wọ́ òòrùn ẹ ọmọ tí ń sọ alákọ̀ọ́jẹ ni oníṣọkúsọ báàkì tí ò bá sí masjid mi ládùúgbò ṣùgbọ́n masjid mi wà ládùúgbò bí gazali bẹ́ẹ̀ ti change ní wọ́n kà ń bọ̀ ni six fifty lù kí n inshallah. bá mú kọjá bó dé gẹ̀ẹ́gà alé fáàmìlì tàtà mo ti gbẹ̀rùn tó mọ́ ara ẹni ti kan tí wọ́n tún mọ́sáà tí mo ní ṣé wọ́n ti kírun ní ara wọn tẹ̀fẹ́ kí ẹ̀hẹ́n àjẹ́ ọ̀pọ̀ ti fẹ́ kí ni ó ti sún síwájú ló fi jẹ́ pé èèyàn ò ní dákẹ́ oúnjẹ ìsìláàmù onídáwà tí ò bá rí jẹ yóò kú ságbègbè tó ìtàbá ló ń jẹ kí lẹ́fẹ̀ẹ́ rẹ̀ kí n fún aláṣẹ àpèjúwe mo dé jẹ́dà mo fẹ́ ra nǹkan sọ̀hánàlá ọmọbìnrin tó dúró nídò kàṣíà rírí rẹ̀ báyìí gan mọ́ pé ilé ọmọ Saudi ilé nìkan àti indomie tí pè ní indomie tí gbogbo ṣéèpù obìnrin jáde ẹkún bẹ́ẹ̀ gbọ́n onílẹ̀ sanwó mo wá béèrè lọ́wọ́ rẹ̀ ọmọ abóyúwọ́ proudly ó ní sẹ̀rọ̀díyà mo wá dorí kò ó ti yé torí e. kò kò lè fẹ́ láàárọ̀ ọmọ ọba kọ́mọ́kùdà sáàkì ó ní ṣàdúà fún wa ó ìsọ̀nà around the same time yẹn ni àtọ̀dọ́ tí ó gbẹ́sìn o àti tí ó ni wọ́n wá ń ṣe dáwà lórí social media bí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ fúrùtù ni fúrùtù tó bá ti wà exposed èsì tí ó kún kò tẹ́ẹ̀sì tí bá ti kún kò kò ní ní ìmá kò ní ṣe kiri má oríṣiríṣi ti máa padà lọ the same place ọmọbìnrin yẹn náà ó ti gbé ìbòjú rẹ̀ padà kí lọ́lọ́run tó sílé kí ni ọba adẹ́dà sí ilé fi ṣe sábàbí ilé dáwà àdídákẹ́ ọlọ́tí àbáyé títí tàbá ní kákírùn sáńtìkò nísàlẹ̀ èkó kí ni wọ́n máa ń sọ ẹmẹ́ta lóhun iṣẹ́ tí wọ́n nílẹ̀ ìdàmbàrí wọn lọ́pẹ́ wá gbé wá síbí máa ń sọ ní 86 16 ẹ̀já àwọn ọdún tó jẹ́ ìmáàmù tó bá lówó kírun àsùbá láago mẹ́fà kan lẹ́kọ̀ọ́ nífun oní ọ̀dá nǹkan rẹ̀ kí kò ní lẹ́yìn lẹ́yìn rẹ̀ ètò bá tiẹ̀ lówó kírun àìlà láago méjì yóò dá nǹkan rẹ̀ kí mu torí pé kí ni ọ̀pọ̀ ti sún síwájú lóbi jẹ́ sí àgbọ̀dọ̀ dákẹ́ dáwà ọdún mélòó lọ ìnàbí ò láàyè náà tó fi ṣe kí ni òní nídìí rẹ̀ bàbá adẹ́dà ló fi ń pa ló fi ń pa òjíṣẹ́ náà sàásọ́nà láṣẹ wípé kó mú sùúrù ọmọ ṣe dáwà ọmọ mú sùúrù ọmọ àtàdó àfáwọn tó ń pè gan kí ọgbà wàdíwàdì díẹ̀díẹ̀ ọkọ̀ mọ̀ sún síwájú náà kọba adẹ́dà kó fi á ti sábà bí orí ilé tí ọkọ̀ yóò fi sún síwájú kéde tí a ṣe pẹ̀lú jàgídíjàgàlá ìtàṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ìfi àdúrà ran àwọn tá ń pè lọ́wọ́ kọba adẹ́dà ọgbà ṣe fún wa náà. Now, nínú tí ó tún jẹ́ ọ̀nà discussion pẹ̀lú ẹnìyẹn. Hadith tẹ kóòtù wọn nísìn. Àkọ́kọ́, ẹ fún wa ní solution wípé tí wọ́n bá rí masjid ìbò míì bọ̀ tí ò bá sí ó bá wọn kí kó padà wá kí tiẹ̀. ó lè padà kí tiẹ̀ tí á tán èyí wípé òun wò pé kọ́kàn òun fi balẹ̀. ibi tí ìbéèrè wà sá ó ní ó pé hadith kan náà wà tí ó sọ wípé ìyàtíkùn òmàrà ìwọ̀n olórí ẹwà يأخرون الصلاة عن وقتها لا يعني لا يصلون في وقت طيب نعم so àwọn fẹ́ bèèrè wípé ìgbàwó láàrùn àkọ́kọ́ tẹ́ sọ wípé ẹni tó bá kí o fáwọn èèyàn tó kí sásìkò sórí tẹ kéjì dáàmú wáyé àsìkò wọn ti tó gbogbo wá ti màkó ti tó ṣùgbọ́n wọn tí kì ó ṣẹlẹ̀ ní mọ́sídìí náà sẹ́yìn ó kì í tiẹ̀ bọ̀ kí tiẹ̀ tó kí wọ́n túmọ̀ sí pé wò ní wá sí mọ́sídìdì ọ torí mọ́sídìdì ká yé ká ṣe ìyáwó rẹ̀ ọ̀nà yẹn wọ́n sáré tí ọ̀gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ lóko táàdẹ̀ ń traditional one tí wọ́n máa ń kí ọwọ́ àtó ọwọ́ àbáwọn kí kí ló

àwọn ènìyàn kí n kí n within the time by who by scholars or by his own agbóyún nǹkan tó torí wípé kí ni agree but èwo ló dáa jù fún déyàn máa fi ń kírun àwọn àtàyè pé afdol yẹn gbà wípé afdol yẹn pé sí ìṣẹ́ pé wọ́n ti kìkì sí ìtàn wípé àlè sọ pé ìwà kìrù náà Oúnjẹ ni ògbọ́ yé, kọ́lọ̀ kan táwọn àbá sọ lórí rẹ̀. Mo ti gbọ́ ọ́kìnà ẹ̀ ìwọ̀n rẹ̀. Ìbéèrè látọ̀rọ̀ àwọn sisters. Wọ́n ní kọ́nà wà rẹ̀kẹ́ lákó ṣe àlékún dára fún sà. Wọ́n ní ẹ̀gbọ́n àwọn àbíká pé ọmọ ìyá àwọn ọlọ́kùnrin, ó ṣe ó tọ́ka ọmọbìnrin kan fún ọ̀rẹ́ rẹ̀ pé kó fẹ́ so ó wá ní wọ́n ṣe márèjì yìí ṣùgbọ́n ọmọkùnrin tí wọ́n tọ́ka ọmọbìnrin fún yìí àṣó ní infertility issue tó wọn náà lẹ́ mọ̀ àmọ́ kò sọ fọ́rẹ̀ ẹ̀ ó wá ní lẹ́yìn tí wọ́n ṣe márèjì yẹn tán bí ọdún méjì àbí kò kọ number of years ó kọ̀ ní after some years wọ́n wá discover wípé ọmọkùnrin ẹ̀ kò wà fátà so ó ṣàwà tí ń ṣúra láàrin ọmọbìnrin ẹ̀ padà lọ bá ẹni tó jẹ́ bọ́gà tí ẹ̀ ó wá ń sọ fún ọpẹ́ ah, ẹ̀ ṣe dá o ọ̀rẹ́ yín ìyẹn báyìí ni kó wọn mọ̀ ìyẹn wá ní ah, tó so ó ìjà àwọn ọ̀rẹ́ méjèèjì pa ìwọ́n náà ṣe sọ fún wa wípé báyìí lọ́rọ̀ ẹ rí ìyẹn wá ń dá wọn lóhùn wípé kìí sọ àwọn ẹ̀kọ́ wọn sọ irú ẹ̀ fún wọn náà kìí sọ àwọn ẹ̀kọ́ wọn sọ fún wọn pé word nikah sex word nikah ìwọ òkúta wíwọ inú ìwọ ẹsẹ̀ ràkúnmí ó wọnú ẹ̀ sexual reconjugal relationship yẹn ohun gangan ní nìka act nìka contract tó méèkì yẹn halal walimatu nìka banquet èyàn ceremony tá a ṣe lẹ́yìn ìgbà tí a ti wọlé tìra wa tán so ti báyìí fún so kò lè ṣe tọ́kàjẹ́ wípé ó ti ó bà ní kò bàjẹ́ àwọn medical personnel wà ní ó dẹ̀ ti rìn síwájú dáadáa medical advancement ti ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ fertility tẹ́lẹ̀ wọ́n ti ṣẹ́ lórí ẹ̀ tó jẹ́ pé yóò padà lè ṣe kíní ṣùgbọ́n tí wọ́n bá wò wípé ah based lórí ń tàwà rí hopeless situation lélẹ̀ kọ́mọbìnrin ó bẹ̀sẹ̀ ara rẹ̀ sùn kó gbé lọ sí ṣẹ́ra court kẹtù ọ̀kan náà òfin sọ náà àkíyèsí kan ní sà náà fertility àti potency náà pé ó lè ṣe ó pọ́sùbù kó má wà fàtà àkọ́dẹ̀wà kọ́wà àti kọ́wà àti pọ́sùbù ẹ̀ṣọ́ kéèsì yìí ní sin ọ̀rọ̀ fertility náà sọ bẹ́ẹ̀ tí ó dẹ̀ mà bẹ́ẹ̀ni tó jẹ́ pó mà hmm. kó tó di wípé ó ṣe ọmọbìnrin fẹ́ bímọ òun náà fẹ́ bí bọ̀dọ̀ kan wo ni wípé òtúbọ̀wọ̀ ètùtù hmm. ó di ẹ báyìí impotence àti fertility rẹ̀ wọ́n máa ń ti bẹ́ ń fẹ́ súnmọ́ ara wọn lọ́dọ̀ yìí nù. Àwọn àlejò kan Infertility can either be primary or secondary. So, primary infertility lẹ́yìn tí ẹ pé kò tí kò tí bímọ rí ok ó lè ní ability láti but kò kò tí bímọ rí second ability lẹ́yìn tí ẹ pé ó ti bímọ rí tó ẹ pé along the line ó wá bóyá kìníyẹ reduce potency reduce potency ten sọ̀rọ̀ nípa ẹ̀ so potency reduce máa kàn so kò á níbi ọ̀tọ̀. so tó bá jẹ́ pé any of them lóò lè ní solution the second one the second the second infertility yẹ ti ẹwà easier a lot of men ló máa ní jẹ́ pé when you see the number of contribution tí ọkùnrin yẹn contribute sí parity sí bẹ́ẹ̀ ni ìṣòro ìṣòro <laughs> it can see they can see the solution to it but our hopeless case kan wà jẹ́ pé congenital ni congenital ni pé that happens as sort of process of development of that person bóyá bóyá testis yẹn ni ò develop dáadáa àwọn nǹkan tó ń gbé àtọ̀ wá tí testis bá tí testis bá produce sperm bóyá ẹni ò sí ń bẹ̀ tàbí nǹkan kan gbogbo owó nǹkan yẹn àwọn yẹn hopeless case nìyẹn especially ní environment tá a wà so ẹni tó yẹ pé gẹ́gẹ́ bí àbá ti sọ tábà wà wò lọ́tún lósì kan rí pé kéèsì wà ọ́pẹ́lẹ̀ ó fẹ́ kan ọ̀run but most cases tí ó máa happen they can still be redeemable ó lè wà costly but you can be done. Alhamdulillah, um, gẹ́gẹ́ bí àwọn bá Primary infertility ó ní ẹni tí kò tiẹ̀ bí kankan rí ó lè ṣẹlẹ̀ sọ́kùnrin ó lè primary infertility ó ní kí èèyàn má ti bímọ rí ó lè ṣẹlẹ̀ sọ́kùnrin ó dẹ̀ lè ṣẹlẹ̀ sí obìnrin and most of the time primary infertility ó máa ń wà congenital ni wípé bóyá bí ó ṣe bí ẹni ẹni for example bóyá ọkùnrin tí um, uh, nǹkan ọmọkùnrin ẹ̀ testis ẹ̀ tí ò wálẹ̀ àbí obìnrin tó yẹ pé um, kí ni ilé ẹyin ẹ̀ ovary ẹ̀ kò develop dada. àbí àwọn míì tó yẹ pé uh, akọni ṣùgbọ́n ó gbé àwọ̀ akọni ṣùgbọ́n ó gbé àwọ̀ abowọ̀ mo ti rí yẹn dáadáa jẹ́ pé ọjọ́ ti má rí tán kò mọ̀ pé ọkùnrin lòun ṣùgbọ́n gbogbo àwọn female development ẹ̀ wà lára ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ò dẹ̀ lè irú ẹni bẹ́ẹ̀ ò kò lè bímọ tàwọn ẹ̀rọ máa ń sábà fa primary infertility àwọn secondary infertility ẹni ẹ ti bímọ rí ó pọ̀ sí ẹ̀kọ́ bóyá obi fẹ́lò mi ni àbí bóyá obìnrin ló ti bí fẹ́lò mi kó tó wá rìn má rí àbọ́kùnrin tó yẹ pé ó níyàwó méjì ìyàwó mẹ́ta ìyàwó kan ní ìyélè tó kọ́ fẹ́ ó ti bímọ fún yẹn bọ ẹni tó fẹ́ ṣe dàbí kẹta oníwọ́mọ rú ọkùnrin yẹn ó máa jẹ́ secondary infertility fún ọkùnrin kakọ́kùnrin ló ní problem ó dẹ̀ lè jẹ́ primary infertility fún obìnrin kápòbìnrin kò tí ìbímọ rí now most of the time secondary infertility ìtọ́ máa wà curable ni because ẹni tó ti bímọ rí chances are that ó sì tún lè bímọ unlike ẹni tí ò tí ì bí tí ò tí ì bí rárá so ẹni tí eh, especially ìbá jẹ́ um, secondary facility. the best is bí a kó lọ fún um, some medical checkups. Come back kan wo where the problem actually is. The brother in question now, couple to marry I'm going to be married rí tẹ́lẹ̀, láyé pé the uh, present obìnrin tó ṣẹ̀ fẹ́ yìí ni wọ́n wá jọ ní issue pẹ̀lú. Then to be a case of a secondary facility for the brother and uh, chances are that hope ó ṣì wà fún ẹni bẹ́ẹ̀ kí ẹni ẹkó see hospital. But he, aṣọ ọgbẹ̀ but medically there is nothing they can do about it then um, gẹ́gẹ́ bá àwọn bàbá ṣe tó bẹ́yà kí wọ́n jẹ́ kí owó ṣẹ̀ríà kí owó and um, impotency and infertility is the same word impotency is just English we call it infertility medically um, the fact that pé èèyàn ní a sexual vigor ó lè ó wà sexually active kò necessarily mean wípé ìyẹn lè wà fatal fertility has to do with the sperm or the um, the quality of the egg so somebody can be very very active sexually but kò ní kò ní sperm kò ní tó lè generate but whereas somebody can may not be active sexually but kí sperm ẹ̀ máa ti kan ẹyin ni àjọmọ ni so impotency and infertility they are the same thing but the sexual activity yẹn ó yàtọ̀ sí. what they call input. Wallah. Barakallahu fikuma. Ìbéèrè yìí ni wípé kò fátáì tàbí kò fúnṣẹ́ni, but ó ní gíragìrà lára. to èyí ń tó ẹ̀rí kó mọ̀bìnrin ó sọ pé òun ò ṣe mọ́? Àá, ṣé bóun ló ní? Tí àbá fẹ́ bímọ, tó bá yẹ ó dẹ̀ ní ìgbìyànjú dáadáa ṣùgbọ́n ọwà jù wàhálà ó lè jọ bí àlọ́ but reality ni ọmọ ìyá ni wọ́n fẹ́ fẹ́ra nígbà wọn tán ra brọ́dà ní àgbọ́yé bò torí wípé wọ́n fẹ́ ṣe wòlímọ́tò nìka wọ́n sọ̀rọ̀ ìjó ìyàwó ọ̀fẹ́ wọ́n sáà bá ọkọ sọ̀rọ̀ kí lọ bá níbi kan jó òun náà bá kó sí ibi tí wàhálà rẹ̀ ti bẹ̀rẹ̀ m ibi tí ó ti ń jó ó ní ọmọkùnrin kan wá mú owó wá ó fowó márùn lórí ìgbà tó fowó márùn lórí ara òun lágàrà wá sí ìsàlẹ̀ abẹ́ òun bèèsè láti gbàyìn òun náà ń fi lùú tí òun bá ní àṣepọ̀ pẹ̀lú ìyàwó òun òun náà fi lùú pé tí ń jáde kìí ṣe tí ó ṣe kí ní bàtàn ó ti ṣe ránù rí tẹ́lẹ̀ tó ti ní àjọṣepọ̀ ìpòlómìnir bí ó ti di ọmọ àlè láàrin wọn òun wá wò wípé ah, kí ló lè wá ṣẹlẹ̀ nísìn bá wọ́n chẹ́kì rẹ̀ wọ́n rí pé kò tiẹ̀ sí ààyè kankan nínú àtọ̀ rẹ̀ ọwá ní tó fa wàhálà òun lòun ọwà wá ní ilé tó kí ni kóhun ṣe tí ń mú sùúrù kọ mọ́ bímọ ma lòun lè mú kì wá tún ṣe ẹnìkan kọndíṣàn tí ọkọ rẹ̀ wà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé méjèèjì ma ń ẹ̀sọ́ wípé kó kò fẹ́ ní ìtumọ̀ mọ́ èyí ò ní pé ó ti ìrẹ̀wẹ̀sì tí ń báyẹ̀ náà kò rẹ́gúlà lọ títí torí bó ìyàwó rẹ̀ tètè jáde síta pọ̀tò ń tijú ọ̀rọ̀ ẹ̀ kìí ṣe díẹ̀ tijú lé lórí torí kó fi lè tètè rí ìwòsàn ah, tó bá lọ sọ́dọ̀ dókítà tó bá ní kí ni súnmọ́tọ́ bá sàlàyé ara rẹ̀ délẹ̀ tẹ́pọ̀ dọ́tọ̀ ma ọ́ àtìtì wọn láti mọ ibi tí wọ́n tírèsì ọ̀rọ̀ lọ láti tètè yanjú ọ̀rọ̀ mọ́ obìnrin wa sọ wípé bàbá wọn ìnà torí pé yẹn náà ti ń dínkù nítorí fi complain wá ní wípé kèfèrí kan wà ládùúgbò àwọn lift ní máa ń pa wọn pọ̀ wọ́n máa ń ṣe dáadáa sóhùn ẹ̀mí òun wá fẹ́ máa fà gbọ́tórí pé jẹ́ ẹni abíire tó dẹ̀ jẹ́ pé òun náà jẹ́ nire ó ní ah òun wá lọ ronú sọ́rọ̀ ara òun náà ló wá di fẹ́ di ẹni yẹ̀yẹ́ tó wọ́n wà fẹ́ máa ní fílìm fún kèfè kí ni kò wọ́n ṣe mi àwọn tí wọ́n jọ ń pọ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí ó ti di pé ẹ̀mí rẹ̀ ti ń fà mọ́ wọn tí wọn náà ti ń fà mọ́ lórí ìbàjẹ́ so àfíran gbogbo ẹ̀sá àrìbó ṣe rí tí wọ́n pé à wọ́n padà pé à ọkọ̀ padà jáde láyé alhamdulilá ọmọbìnrin ẹ ti bímọ bẹ́ẹ̀ yóò ṣe oní òṣèlú sure important thing tó wà ń bẹ̀ ní pé ọ̀rọ̀ àwọn genital issues yìí a stitch in time takes nine nígbà tí nǹkan ọ̀bá tí ì dé advantage tí èèyàn bá láàmù tó sọ fáwọn medical personnel advancement ti wà rẹpẹtẹ ẹ̀rọ bá ń ṣe sọ nísìn wọ́n mójútó ní kíákíá kó tó di pé yóò generate òun ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ kò ṣe mọ́ بل الإنسان على نفسه بصيرة ولا علقة معاذيرة olùkálù kúlù ríra rẹ̀ dá àwọn òyìnbẹ́ gbọ́ ilé ìbọ́bá jẹ́ pé tó kí àgbò ni kò kí á tètè kí àgbò fún ẹ ọba jẹ́ pé tí wọ́n ó fún ọ ní àwọn bústà ni àwọn doctors wà bí wọ́n ní lọ́wọ́ lórí fèrèsé tí ó boost ìyẹn fi tìjú káàrùn èyí pa mara torí wípé kí ni bó ṣe jẹ́ wípé táìsàn bá dé oúnjẹ ìṣe jẹ́ fún yẹn tààrà tẹ́lẹ̀ iná bá fẹ́ ṣẹlẹ̀ kéèyàn jókòó kéèyàn ó bára ẹni sọ̀rọ̀ kí lọ́kọláya kí wọ́n wà truthful síra wọn kẹ́lẹ̀ bára wọn sọ̀rọ̀ kí wọ́n fi lọ àwọn tí wọ́n jù wọn lọ pàápàá jùlọ àwọn tó wà ní medical field kí wọ́n fún wọn lágbàáyì kọba dẹ́dà kọba gbogbo wa tó lè wa kọ́kọ́ dàgbé nǹkan fún wa. àmín lọ́kùnrin lọ́kùnrin. Ah, oníbèrè ó ní kọ́lọ̀mọ̀ bá lẹ́kẹ́lá kó bá lọ́rẹ̀ ní lórí dáadáa. àmín àti gbogbo wa náà. ó àwọn ọkùnrin wọn ò rí sẹ́ńtọ́ kí ìyàwó ṣàánú fún. bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ tó bá ń wá ẹni tí ó mà lára rẹ̀ láì pápá máa wọ́ ọkùnrin káàkiri àwọn alẹ́ orí ó kì wà ó kì wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí kọ́bọ̀ tásẹ́ kan bá ti dé tí wà lọ́wọ́ nìsìn tó dẹ̀ yẹ pé àwọn ìyá ilé wa ni wọ́n ṣe gbìyànjú wọ́n mú sùúrù wọn ṣe gbogbo ẹ̀ sáníyà láàmà fẹjú mọ́ káàkiri ah, ìjọba náà mọ́gbà kí lọ bá rẹ̀ ràtọ̀ ọ̀tọ̀dálìkà jẹ́ annà bá zẹ́ fún ìbárarí ó ní fitna àtàsírù ọ̀kánà hmm. rọ́bùka basira sùúrù tẹ́mù pẹ̀lú wáyé gan ẹ̀sìn ní fún ẹ̀yìn ẹ̀mọ̀ gbalada lè máa rí Ok. rí okay ó ní òun kàánà ọkọ òun nígbàtà wọn fẹ́ ṣe ìyàwó òun ní tó àwọn tíra báyìí báyìí báyìí lòun fẹ́ máa ó ní márìjì àwọn nísìn ó ti tọdún mẹ́ta àwọn tíra yìí kò tí ì fún kódà gan àwọn tíra yìí nígbà tó òun béèrè ẹ̀ òun béèrè ẹ̀ ní látara ìmọ̀ tó wà nù àwọn tírà tó mú pẹ̀lẹ̀ rẹ̀ ó ní bọ̀ ọdún mẹ́ta ti lọ ní kẹ́kọ̀ọ́ fún ní àwọn tírà ó wá lẹ́jọ́ kan ó wá bí wọn lè rí pé ṣé o sì fẹ́ àwọn tírà ẹ̀ fún márùn ẹ̀ òun wá sọ fún wípé ohun tó ń fẹ́ ni fifty carats of gold. Okay. tó ń sáàlú ẹ̀ tẹ́lẹ̀ ọmọ yìí ọwọ́ àdámà báyìí olóòwò mọ̀ pé ó lè rà tó bá ń rà ní 10 10 karat díẹ̀díẹ̀ yóò rà pé bẹ́ẹ̀ oní olókọ wá sọ di rọ́ọ̀fù bẹ́ẹ̀ olówá ní sílà ìlò wàhálà fún ẹ̀ o ìyàwó wá sọ pé òun ní òun ò ní gbà tóun ò bá gbà láyé òun á lọ́rùn olóhun òṣèlú àti sàánú ẹ̀ kí ni ìmọ̀ràn yìí ìmọ̀ràn mi ni pé kò gba tíráì a máa ń kó owó ìkan lókè wa lọ núra òsì nítòsí èyàn adéyẹ kún ẹdó tí nǹkan bá tọ́ kún nǹkan yìí máa pọ̀ sí ni ó lè wá tíra míì tó tó tún tó jẹ́ bí kíma tíra tí ó tira yẹn kọ́ra fún tí mo fi ń sọ̀jẹ́sì èyàn lè rí pé tó túmọ̀ sí ni wípé kì í ṣe ayé ló mú mú lọ́kàn rẹ̀ lákọ̀ọ́kọ́ tó fi béèrè ilé ó dẹ̀ fẹ́ fi ṣe ìdẹ̀kùn fún un tó bá ti fi ṣèdẹ̀kùn fún báyìí ọba adẹ́dẹ̀ ó mú ìdẹ̀kùn bá òun náà ní ìgbésí ayé lọ́kọ wọn kí èèyàn má wò wípé torí wípé ọkùnrin wọ́n jẹ́ ni tí wọn ò ṣe é sàánú kí àwọn a máa sàánú wọn kí wọ́n sàánú wọn kí èèyàn lè bá aráàánú gbà lọ́dọ̀ náà bá kí é ṣerú torí tí wọ́n là ń fi ń sàánú torí tó bá dẹ́dà yìí ló fi jẹ́ pé ìpín tí láàrin yín síra yín ọba adẹ́dà ó fi àánú sí obìnrin tí máa ń sábà jèrè ọkọ nílé ọkọ wọn làwọn obìnrin tí wọ́n máa ń sàánú ọkọ wọn báyìí tẹ ẹ bá wò dáadáa àwọn ẹ̀yà wa gbogbo eh, ni wọ́n ti ń káàánú àwọn bàbá wa gbogbo ní ọ̀rọ̀ gbogbo wa náà ti dàgbò sí dà kí ọba adẹ́dà àlùbáríkà náà kó jẹ́ kó pọ̀ ní dínà ju ti àwọn òbí wa ẹ̀ lọ ẹ má ṣe torí tiwọn ẹ ṣe torí tọba adẹ́dà ọba adẹ́dà yóò sáyé lásán rẹ̀ náà. jẹ́lá kan lọ́wọ́ ẹni tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò lè lọ sí sùjádà kó wọ́n ti kọ́ sí ìwà ìrìn yẹn pé kò lè lọ sùjádà kó máa ṣàdúrà mẹ́ wọ́n ní báwo ló ṣe lè gba ṣàdúrà gbogbo bó bá ṣe wà iná yóò máa ṣàdúrà ọlọ́wọ́n gbà wọ́n ló lè ṣàdúrà gbogbo gbà torí ìsúnmọ́nà ọ̀nà àdúrà àdúrà tí èèyàn bá ṣe ọlọ́wọ́n gbà láti kó jíṣẹ́ náà sí màá sí nínú àdúrà

bí sísá ìlọ òun jẹ́ lówó òun jẹ́ ní 60,000 naira òun ti wá san 15 bẹ̀ okù 10 ó ti wá jáde láyé òun wá sọ fún ọkọ ẹ̀ àti àwọn òbí ẹ̀ fóun jẹ́ ní ìlà ẹ̀ wọ́n láwọn yọ̀ǹda àwọn tí wọ́n yọ̀ǹda sí àwọn tí wọ́n nípìn nínú ogún mi ọkọ àwọn tí wọ́n lè yọ̀ǹda àwọn tó jẹ́ wípé wọ́n lè jogun ni tó fi jẹ́ pé tó bá fẹ́ di kàráǹgídá láàrin àwọn yòókù yóò ní kí wọ́n yọ̀ ní púpọ̀ nínú òpin ogun tòun bọ̀tẹ́nu gbogbo àwọn yòókù bá kò sí wípé àwa náà yọ̀ǹda fẹ̀nìmọ̀ torí gbogbo ohun tó fi ilẹ̀ tó bá ti di kó jáde láyé báyìí ó ti di ó ti di tàwọn kan tó jẹ́ wípé òjíṣẹ́ lápá àtúnlàm gan ò ní séèlúgbẹ̀ ọba adẹ́dà ló pin ló fi jẹ́ wípé àti gbọ́ òfin pínpín yé bí káka Kùránì òsì àwọn àlàyé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan òjíṣẹ́ lápá àtúnlàm ṣe kàn ṣe lórí rẹ̀ money, mobile money agent. Now? Mobile money agent. Mobile money. Mobile money agent. Bẹ́ẹ̀ni. Now, àwọn tí wọ́n ń tó bí á bí adájọ́ ẹnu òfin ti bí adájọ́ wọ́n máa ń ṣe gbogbo wà wọ́n lè máa ń sẹ́ni owó tó wọn lára àjọ ok no wọn ò dáwó sí wọn lọ́wọ́ tà ẹ̀ wọn ò dáwó sí wọn lọ́wọ́ wọ́n ní télọ̀ fashion designer ní bàbá ti di saloon àbí alájọ ti di mobile pos sọ́yà mọ̀ bọ̀ àmì ní págà owó yàtọ̀ sí mẹ́rà ní ọdí ẹ̀dí ẹ̀nà owó ni wọ́n jọ ń tẹ́lẹ̀ ìfẹ́ mọ̀ ní pé ṣe business ẹ̀ ṣó wà halal bẹ́ẹ̀ ni ó di condition tí wọ́n bá fi ṣe ni torí wọ́n mẹ́kì fún àwọn èèyàn kí tí wọ́n ń gbà ọmọ pọ̀ ju tí ẹ̀fẹ́ tó wáyé pé wọ́n ní àwọn ìgbìyànjú kan tí wọ́n ṣe láti sáàbọ̀ àwọn náà ṣe wọ́n ní ṣe lórí àtúntà kódẹ̀ kó máa jẹ́ proportionate to withdrawal kó jẹ́ pé wọ́n bí flat ọgbà 100 o sẹ́ǹdì 100 o ti fi báyìí rẹ̀ ti fi sí náà ok kọ́mọ́ ti pé kó kírì bá má à ń tí ẹni sọ́mìlà ẹni ó pé based on iye tí wọ́n bá send àbí tí wọ́n bá receive àwọn bá fi charge. kí á flat ní flat tó yẹ pé kò ní pa wọn lára kò dẹ̀ ní pa torí bí báńkì kan ṣe ń withdraw àbí flat ṣé the same rate ní báńkì ń withdraw ni wọ́n charge báńkì ò charge ìjẹ́lẹ̀ jọ pé báńkì làwọn náà ń dẹ̀ ń lò báńkì ń dẹ̀ ń charge wọn àwọn lè ṣe tiwọn kan flat rẹ̀ through the experience kí a mọ ibi tí yóò máa lọ náà. ẹ̀sà láti pé kí a lè gbọ́ ìsà. bẹ́ẹ̀ni. ó gba hundred thousand. náà ó charge two hundred. bẹ́ẹ̀ni. tí ó bá gba fifty thousand náà ó charge two hundred. ó gba five thousand two hundred yẹn náà lè ṣe ilé ẹ̀sọ̀ yẹn. tí ò bá ní palára pàpẹ sábìsì torí bóun ṣe ń ṣeun báńkì náà ń withdraw tiwọn. Ah. charge below banking tí báńkì yìí charge ta dí exactly so ó túnmọ̀ sí pé sà flagship yẹn now báńkì bá chájì òun náà mọ́sánà báńkì chájì ẹ̀ ní 15 naira òun á ti tẹ̀ ní 20 naira so oríṣi mọ́ طيب جزاكم الله خير wọ́n ní kí ni Islam sọ nípa placenta gbogbo nǹkan tó jẹ́ nǹkan àdọ̀tí placenta èékánná ọmọ tá a gé àbí ọmọ tá a dá àárí mọ́lẹ̀ àwùsá jẹ́nà kárí mọ́lẹ̀ náà. Okay. Wọ́n ní ṣe nǹkan kan ṣe léèwọ̀ àbí kò ṣẹ̀tọ́ ká ṣàdúrà kéèyàn sàmí. Wọ́n ní kẹjọ kẹ tó bá yẹ kébẹ̀ lórí ẹjọ́ ìṣàlàyé fún wa. Fọ́nà gbọ́ ọdí, nígbàtà ṣùgbàdó àtà nínú wọ́nà tọ́ ọdí sókè kí ni wọ́n ní káṣí. Bàrọ́kọ́lọ́dé, nígbà tí bó ṣe wà nínú Adébùlọ́mọ́ Fred, àwọn sàábé wọ́n ní ọ̀kan nínú àwọn sàábé ó bímọ, àwọn lọ bá jẹun, ẹnìkan ń ṣàdúrà nínú àwọn, àwọn yòókù ń ṣàlù. Àṣà àrùlélẹ̀ kò sí ń bọ́dá rí dáhùn tàbí pé ká nígbàká lé ní pé wọ́n kà fara àwọn àgbé tí ò bá ti sí làákàyè kò tún tí ó fi jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ so ilé ìkejì ni ó pé ṣé láìkí wà kéèyàn ń sàlọ̀ àlá lóòrò lóòrò òòrò ó dúró lẹ́nu sàlọ̀ àlá lórí ìlú ṣé láìkí wà ń bẹ̀ báàlù bá ṣe wá sí bí ìtọ̀ náà جزاكم الله خير جزاكم الله Sọ́wọ́lẹ́gbọ́n àgbọ̀rọ̀ àgbàkì. Láàrínkù sọ́lá àti láwọn kan sí. Ọlọ́jẹ́ àrí pẹ̀lú ìdàdà. Àrí àgbẹ̀rẹ̀ náà ṣẹlẹ̀ ṣẹlẹ̀. Náà, ilé ìtìmọ̀ rẹ̀ bèèrè ní pé lákọ̀ọ́kọ́, àkókò tí à ń bẹ̀rẹ̀ ètò wa, ó ti já Àmáde ìjẹ ìmọ̀ káyà súnmọ́ lókè nígbà náà kásùn sókè káyà wá kò lé lórí but ẹ méjì á ti ṣe tàwọn ọkùnrin àwọn obìnrin yẹn pàtàkì torí ń bẹ̀ 60 tíjọ́ sí àwọn obìnrin ni wọ́n complain wọ́n sọ̀rọ̀ nígbà tẹ́ ń sọ bọ̀tí ń gbà bí tán orí gbogbo kọ́ọ̀sì tí mo gbà látọ̀dọ̀ àwọn obìnrin ni wípé a ṣáwọn ò ní tọ́jú ọmọ ṣáwọn ò ní tọ́jú ọkọ ṣáwọn ò ní pẹ́kíní tí ń rà wọ́n lẹ́ǹde tó ti rí báyìí so ẹjẹ́ àgbìmọ́ ẹlẹ́rìí kẹ́ fẹ́ dáa ìgbà wo ni wọ́n fẹ́ ká bẹ̀rẹ̀ Now, àwọn ọ̀gbọ́ yẹn tẹ́lẹ̀, ààbẹ̀ wọ́n ń pẹ̀, ẹ̀ẹ̀ àìsẹ̀gbọ́ yẹn ń tẹ́lẹ̀, torí pé àkókò tẹ̀lú fún wa yẹ ó kéré tẹ́gbà ti bẹ̀rẹ̀ ètò yẹ bí pé kọmọ pọ̀ sí rí òní ṣùgbọ́n a bẹ̀rẹ̀ ètò nítò tẹ́yìn adẹ̀bí pé àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹ oún gòmọ̀ wa àfẹ́ kí ó máa jẹ́ àkókò tí a ní máa gbádùn ìfẹ́ yẹ ẹjá bẹ̀wọ̀ ẹjá bẹ̀wọ̀ ẹ̀nà ọ̀ àkókò tí ẹ bá rí àwọn àkókò ìjọ ẹ̀ pé àlè ti tẹ́ẹ̀tì àkókò fún yín torí pé ẹ̀ẹ̀kó lọ wá àtọwọ́ òṣòfò yìí lára ẹ̀gbówó kò tẹ́ mẹ́rin owó ní owó lọ torí dára ní fọ́ọ̀rí àwọn owó pè bàbá ẹ mẹ́ta ọkùnrin ẹ lóhun o kí ló tún ṣẹlẹ̀ àsìkò tí wọ́n fi sí ẹ àwọn ó jí lásìkò báyìí ó dà wọn bá dé bíi pé láti di aago mẹ́ta làwọn ó ti jí àwọn tọ́jú ọmọ àwọn tọ́jú kínní àwọn ń gbà bá kásùbàdà àwọn ó àwọn ó ṣe kínní àsìkò tí rẹ́bí sí ẹ nígbà tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ẹ̀sán kankan lórí rẹ̀ ọ̀rọ̀ wọn ọ̀dẹ̀ ṣe ìdànù ẹ̀yìn náà àti tá a fọwọ́ lágbáwọn lójúlókù ìsìláàmù ọ̀dẹ̀ gbàgbẹ́ Okay, ṣe jẹ́ tẹ́rẹ́ kí gbogbo wá jọ ní àdéhùn láti orí àwọn kẹjá gbọ́. Ẹ̀ tí ó jẹ́ ká gbọ́ kí gbogbo wa mọ̀ nípa ẹ̀. Kẹjá gbọ́. Ẹ̀ kọ́lọ̀ wọn tẹ́lẹ̀ tẹ̀lé. Ẹ̀ nípa àkókò yòó. Kí ẹ̀yẹ́ ló bá. Ọ̀rẹ́ tí a bá àtijọ́ àwùjọ báyìí ẹ máa bá ní ṣàtúnṣe lórí ẹ̀ ẹ máa ta òkú rẹ̀ fún wa torí kí ìbá pé bí ètò ìṣe wà pẹ̀lú àwùjọ yìí kí ní ẹ àwọn èèyàn owó máa pẹ̀ dáadáa ìbéèrè ni pé nípa ọ̀rọ̀ àyòbá ó gbé àfáàkọ́ àti àlàjì àtàlàjà àtọmọké wọ́n máa sọ wípé ajé ajé ajé ṣe ẹ̀ta ajé àkà ṣáájú wá so ọmọ ajé búwa àti ẹ̀bẹ̀ lọ so ti ara wọn nínú ìdáhùn àwọn akẹ́kẹ́ ẹ̀sọ̀ tó máa dé ajé yẹn fún wa akánú sàrí àwọn ajé ń sọ pẹ̀lú àǹkà ó mà wípé ajé òòṣà ni no doubt bí Ṣàngó náà ni bí Ọbàtálá ni bámbámbámbám ó dẹ̀ ní tí wọ́n ń fi represent ajé nínú èrè àtòfà no doubt about that so ti báyìí ló fi jẹ́ pé tí ọ̀bá ṣọ́ra tó bá gbọ́ Yorùbá jù yóò máa ṣe ṣírìkù lọ ní ráì ráì yóò máa ṣe ṣírìkù lọ ní àti sọ torí pé kí ni ẹ̀sìn ẹ̀sìn kúfúrù tí kéésùn ní Yorùbá bá láyé o ìsìláàmù ní Yorùbá bá láyé bí gbogbo gbogbo ṣe jẹ́ pé òun ìpìlẹ̀ gbogbo ẹ̀ tí ọba adẹ́dà fi rán ànẹ́bíwá ìbò Adam sọlọ́lá ànàbíra wọn rẹ̀ àsáwọ̀ ni ìyapa oníkúfúrù bó ṣe rí gbogbo ẹ̀dánù bẹ́ẹ̀ náà ló fi rí fún Yorùbá tó ti rá ìdù gbogbo àwọn tó ti yẹun ó ti wá rìn ilẹ̀ ó ti wọnú àṣà Yorùbá kìí tí wọ́n ń sèwọ̀n nìkan ìjọra ẹni lójú lórí irọ́ ọ̀pọ̀ fún ẹ̀yà ní tó jẹ́ kí ti haúsọ́ ọmọ níwọ̀nba torí tẹ̀jìdì jihad tó ti ṣẹlẹ̀ láàrin jihad ṣe Usman ibn Fodio èyí ò ṣẹlẹ̀ ń bí ìgbà tó tún wá fẹ́ ṣẹlẹ̀ ń bí àwọn àfáà àti ẹ̀dùkọjá lọ wọ́n gbìyànjú gan jazakumullahu khair sheikh habibullah kamaluddin alábẹ̀lẹ̀ bàbá wa rahimahullah alhamdulilayi sheikh la'afẹ́ fi ghabati biladi yorùbá Adam Abdullah Alayilori kọ́nà ọba kọ́ bá fọ̀rọ̀ kí aláṣẹ́mọ́ ọlọ́run wọ́n ṣe gbìyànjú gan. Ibi tá a ti rí gbìyànjú wọn ni translation Quran tí wọ́n ṣe. Wọ́n gbìyànjú láti yọ àwọn ọ̀rọ̀ ṣìrìkìyàtì ẹbọ ẹbọ yẹn kúrò láti fi tọ́ jẹ́ ti ẹ̀sìn gan láti tìbọ̀. But, Chairman, ìgbìyànjú ni wọ́n ṣe ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n wá gbọ́ Yorùbá bó ṣe tọ́ ẹ pé ni wọ́n kà tí wọ́n bá fẹ́ ṣèròyìn tú Al-Qur'an wọ́n máa ń kó sínú wàhálà tí àwọn bàbá ìṣègbìyànjú lé lórí torí pé kí ni wọn ò wo ìgbìyànjú táwọn bàbá ìṣe náà ló fi jẹ́ pé gbogbo ìgbà tí mùsùlùmí tí wọ́n bá tún nǹkan sí Yorùbá yálà Qur'an ni hadith ni o ìṣesí àwọn tàbí ni o èyàn ó tún kọ́ ni lọ́dọ̀ àwọn àfà kó fi lè jẹ́ pé kèése yorùbá àwọn yorùbá ní ń sọ bọ̀dì yorùbá tuntun yorùbá tẹ̀sán yorùbá ti súnà tó àjẹ́bẹ̀ yóò sì sọ yóò sọ̀sọ̀kúsọ ohun gan fúnra ara rẹ̀ ọmọ ọmọ pé áà ah, ìsọkúsọ lélẹ̀ èyàn gbìyànjú lórí rẹ̀ haúsá fúlàní wọ́n ti gbìyànjú tó pọ̀ lórí àwọn eléyìí torí jẹ́rìí ṣe Usman ibn Fodio ó pa Hausa àti Fúlàní pọ̀ Fúlàní Lárúbáwá lòun náà so látara rẹ̀ ọ̀ṣunmọ́ ọlọ́run àtàwọ́sá wọ́n ṣe gbìyànjú tó pọ̀ gan orí gbogbo àwọn oríṣiríṣi wọ́n dẹ̀ kọ tíra alẹ̀ kí ẹ sí pé wọ́n kọ tíra alẹ̀ nìkan nílé Lárúbáwá wọ́n tún kọ́ lédè Fúlàní àti èdè Haúsá so ó jẹ́ kí ọ̀gọ̀rọ̀ nǹkan rọ títí káwọn Haúsá nìkan lórí bùyọ̀ kátàkárà ó lè mọ́kọ̀ ní kálára ọ ṣùgbọ́n ó ti rí tíraka tó sọ̀rọ̀ nípa kátàkárà tó dẹ̀ tẹ̀lé ṣẹ̀rẹ̀ torí pé kí ni àwọn kan ti ṣáájú tí wọ́n tú gbogbo àwọn nǹkan ìdédé haúsá mọ́sẹ̀lẹ̀ sheikh kádọ́rù bíńjì rahimahullah ọ̀kan nínú àwọn kọ́ọ̀dí ìsọkútó ni wọ́n tẹ́lẹ̀ wọ́n ṣe ìbádà okùnjì ìbádà

tó ti ma báyìí nìsìn ti mà pé ká ṣiṣẹ́ tó pọ̀ lé lórí ni máa fi sọ̀rọ̀ kàṣàkàṣà sí ah, pé lókè tó máa sọ̀rọ̀ kàṣàkàṣà ọmọ eléyìí ní ní ya àfà lélẹ̀ torí àfà ní àwọn yọ sọ̀rọ̀ ní yóò fi yí ọ bọ́lá wọn bá ti fi ó jìṣẹ́ láfìlára ọ̀tọ́lá so ìgbìyànjú ló ó gbọ́dọ̀ nílẹ̀ ń bí ajé kúfùrù kájí ọwọ́ bá ẹ̀ẹ́ta èyí ò ń ṣe é gbọ́ ọlọ́run ó fi báràkà sí o torí tí báràkà bá ti wọ̀ ọ́ kékeré ní ó jẹ́ bọ̀tí yóò tó yóò tó jẹ́ kí ni yóò tó sẹ́kù yóò dẹ̀ kalẹ̀ so ọlọ́run gbogbo nǹkan láàmú sí i replace rẹ̀ táàfin ní kó sínú wàhálà. Ìgbàsákò láì dáa lọ́sọ́ bá fún ìyá àbájá rẹ̀. Ọ̀sán àwọn àlẹ́kọ̀ọ́. Àkọsílẹ̀ àǹtàrà. Ọlọ́run kò jẹ́ ká rí ń pẹ́ lórí dáadáa. Àmì àtẹ̀yìn náà. Owó ń tẹ̀ ń sọ fún ọlọ́run kò jẹ́ ti aláǹfààní. Àmì. Ìbéèrè wà tán fi rán mi. Ìgbìnà dẹ̀ lè tèmi tí mo fẹ́ béèrè. Ọlọ́run fún àníkà wọn àkọ́kọ́ di pé níbi àlùwàlà náà níbi pípa orí náà ṣe ta bá dá ọwọ́ padà wá síwájú ta pa lọ wájú wá sẹ́yìn ṣé ká ṣe ká mú ọwọ́ yẹn ká tó pa etí ni àbí ká mú mi tètí lọ́tọ̀ sára ká pápọ̀ mọ́ etí méjèèjì lára orí náà tí mo sọ ni pé ọwọ́ bá bá ti pa orí bẹ́ẹ̀ kò fẹ́ níbi pé káṣẹ̀ kan lọ fún ṣe omi mẹ́ẹ̀mà omi mẹ́ẹ̀mà káàsì fi pa etí bó ṣe jẹ́ wípé omi kan tá a bù tá a fi yọ ẹnu èyí tó ṣẹ́kù rẹ̀ náà láàfin símú. àfẹ̀mẹ́sì tó ní ti mú lọ́tọ̀ bẹ́ẹ̀ni ìjọsọ́kúnmọ́lá ìbéèrè kejì ni pé obìnrin tó pẹ̀ jáde láyé náà ó wá fẹ́ ọkọ mi wọ́n sì nìka. wọ́n gbọ́dọ̀ sí nìka. ẹ ẹ ṣe fi jọ sí oṣù ká jẹ́ pé fún kílíà rẹ̀ gbígbé bí ẹni ẹ ṣe rèrè. ó wá ní pé àgbọ́yé tó ń gbé láǹkì àmà pé àwọn ìyàwó wa láyé ń bí àwọn ní ó jẹ́ ìyáálé ọgbà àlìjẹ́nà tọ́lọ́kọ́lọ́ kó jẹ́ káwọ́ àlìjẹ́nà. tó bá ṣe ìsìlámù. tó bá ṣe ìsìlámù. tó dúó déédé bọ́lá wọn bá ṣe fi wọn tí ọba dúó déédé bẹ́ẹ̀ tó ṣe kámakama kìí ṣe tí yàn gùn lé wípé kí yàn wá máa lògbèsè ayé bó bá ṣe ọkọ mi ní nítorí náà jẹ́ ń bá la òun náà ń wọ́n kì í lọ ṣírkù bídà ibi tọ́kọ bá wà lò náà wà àwọn ni wọ́n jẹ́ yàálé wọ́n ó di àyípadà wọn ò ní kéé ṣe ara tí wọ́n ní ìní wọ́n fi wà gbogbo ó di ọ̀tún padà ní ti dáadáa ju bí ti tẹ́lẹ̀ lọ torí pé kí ni ìbáàdà bí máa ń sọ ìyádọ̀tún ni ìbáàdà tó ṣe láyé yóò sọ di ọ̀tún lọ́hùn yóò ga ju bó ṣe wà lọ haiti wa háìtì ànábì Adam sallallahu alaihi wa sallam òun láàfi wà lè jánà kìí ṣe háìtì wa agbọ́gbọ̀nrà àrẹwà gbogbo ẹ̀ gbogbo àwọn kò ní sí kankan lára ìbéèrè wa ni ọkọ mùsùlùmí ni òun náà mùsùlùmí ni. ọkọ tó fẹ́lẹ̀ kéde mùsùlùmí ni ọ̀nà mùsùlùmí ni ìbéèrè tó wá béèrè ni pé ó ní lárúkì àmà ta ni ó kéré mu ọkọ ìyàwó ta ni ó ní ọkọ rẹ̀ bẹ́ẹ̀ni ọkọ tó fẹ́ gbẹ̀yìn tàkọ́kọ́ ti lọ eléyìí tó fẹ́ gbẹ̀yìn lọ́kọ fàáhẹ́ <laughs> àbí náà. nínú àlìjẹ́nà ọkọ rẹ̀ tó fẹ́ gbẹ̀yìn lọ́kọ́ tí ó gbà pẹ̀lú rẹ̀ náà ọkọ tó tó tún lọ́dọ̀ oníòjọkọ rẹ̀ náà tó fi jẹ́ pé tó bá ní rárá mo fẹ́ wà pẹ̀lú mi mi ọlẹ́tọ̀ tí ọba ti ní ìtẹ̀rá ó wà pẹ̀lú rẹ̀ lọ́wọ́ torí gbogbo ẹ̀ gbogbo ń tàn sí kọ́lọ̀ jẹ́ rí dáadáa sí náà àwọn àlékọ́ àwọn ti àgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wà jáde láyé ọlọ́run yẹnjú rẹ̀ lọ́n kò tó wà láwọn ọlọ́run yẹnjú rẹ̀ lọ́n àwọn kan wà lórí pé owó ìṣẹ́ máa ń rà lọ́la ni ó ṣègbìyànjú ó lè ní bó ṣe ṣẹ̀sùn sí bẹ́ẹ̀ ni ó ti ní lọ́wọ́ ìbéèrè kọ àkíyèsí ni ọkọ kọ sọ kò sí nǹkan kan láàrin wọn ọ parí dábàá ìlọjáde láyé sọ kò sí lọ́dọ̀ ọkọ kankan ọlọ́run wà pẹ̀lú àwọn ẹlẹ́yin ẹgẹ́ Jazakumullah khair. What was that? Now about uh, three or four akọ ago, sitting ago. Mo ń bí léèrè ẹ mo ń bí léèrè pé ẹ àwọn ìjókòó bíi mẹ́ta bí mẹ́rin sẹ́yìn náà tàjókòó sẹ́yìn. Mo ń bí léèrè nípa nǹkan kan lórí ọ̀rọ̀ nìkan. Pípé ẹ̀ séèyàn lè náwó, èèyàn lè náwó kó lè èyàn hmm. lè máa náwó kúnlẹ̀ nìkan ẹ̀rẹ̀ ní pé bẹ́ẹ̀ ni náà mo fẹ́ kẹ́ fún wa bẹ́ẹ̀ sí kọ́ wa ní practical sọ́láàtì mo fẹ́ kẹ́ kọ́ wa ní practical nìkan ẹ̀ṣẹ́ á lé òde ọjà àlà níbẹ̀ nípa pé àti sọ́tọ̀ owó níná yẹn ọjọ́ So wọ́n ti gbẹ̀ rẹpẹtẹ, you have free meeting of men and women. Bẹ́ẹ̀ni, wọ́n láwọn ń so called Islamic song. Then eh, wọ́n tó máa jó ọkọ̀ ìyàwó gbogbo ìyàwó ọkọ àtàwọn gbogbo ẹran sáàmù máa jó nǹkan. Ijó dẹ̀ sí nínú ìṣesí ọkùnrin. Tíjó bá máa wà gan, obìnrin ni a mọ̀ tí wọ́n lè jó fọ́kọ wọn kọkùnrin ó jó ààrí tẹ́ksì kan wọ́n lọ kan lẹ́bẹ̀ rí ìfà tọ́tọ́ka rẹ̀ tó bá jẹ́ pé ijó ń bẹ lára rẹ̀ ni òjíṣẹ́ náà islam ní bá mílẹ̀ ìgbẹ́ tábà rẹ̀ bàbá àwọn sàbí òjíṣẹ́ náà islam kò sí nínú rẹ̀ bàbá ìṣesí rẹ̀ in fact àwọn tá a mọ̀ tí wọ́n máa jó àwọn asúfì ni nígbà tọ́rọ̀ wọn dé etí ìmáàmù Malik ó ní ṣé mùsùlùmí ni wọ́n ń dọ́kọ́kọ́ bèèrè wípé àmàyàn nínú ṣe sí tàgbà lẹ́sùn torí pé ẹ̀sìn wa àmì yá ní ilé akọ̀ ìfẹ́ ta ìpàdé obìnrin gá lè jó ní obìnrin lè jó nínú fọ́kọ rẹ̀ ó lè jó kọ́ rẹ̀ nínú ilé wọn kìí ṣe ìjókòó gbangba ìbúdì kan nínú ara òfin ní jẹ́ sábàbí fìtínà fọ́ta ṣùgbọ́n yóò jò láti ó lè jókòó fọ́kọ rẹ̀ nínú ilé láti fi dá ọkọ rẹ̀ lọ́rùn kò sí tí ó lè túra alẹ̀ ní òòrùn fọ́kọ rẹ̀ gẹ́gẹ́ bí dókítà ṣe béèrè so mo fẹ́ kẹ́ fún wa ní next hand call látòrí marriage gbogbo nǹkan tí òkú tààrẹ nǹkan kan táwọn èèyàn máa ń ṣe ẹ̀ṣẹ̀ gbogbo nǹkan wọn ni. a gbìyànjú lórí rẹ̀ inṣàlá a kò sí ní sínú. dákùnrin ọkà ọlọ́run ọkọ̀ àmọ̀jẹ́ kọ́lọ́run tó àjẹ lẹ́kọ̀ọ́ àhálùkọ́. another one ni pé about two weeks ago mo travel pẹ̀lú wife mi for bí four days. nígbà tí máa dé one of the trousers ni tí mò ń wọ̀ black trouser báyìí mo wá trouser yẹn tì kò sí ibi tá a wà dé ní gbogbo everywhere àìsàn ọ̀sán so mo wá wò pé kí ló lè happen ṣé àwọn jínà ni wọ́n lè máa ṣiṣẹ́ ìrìn àbí kí ni tó ń happen mo fẹ́ bí bàbá wọ́n rẹ̀ pípílẹ̀ ní bọ̀tí àní ìfún

lọ́wọ́ ìjọlẹ̀ wọ́n rún kan yẹ mọ́nà ọ̀tẹ́ àmàtàrà rí alọ́ fódà ní tọ́kọ̀ ọba balẹ̀ kí èèyàn máa wọ̀ bọ̀ tọ́kàn bá balẹ̀ kí èèyàn bá ní ìgboyà rẹ̀ kó lè wọ̀ àbúwà àkàdíjà ní fún wọ́n ní lẹ́kùn ọmọ ìyá wa táà ń fi nǹkan ránṣẹ́ sí lẹ́kùn rẹ̀ ò tí ì tí ó because tí náà bá tí ìtàn lásán ẹ̀jẹ̀ ò lè tán ní èèkan náà a fẹ́ kí hmm, nǹkan méjì ẹ̀ pàtàkì tá a gbọ́dọ̀ mójútó lọ́rọ̀ rẹ̀ jíjẹ mímu wíwọ̀ ilé àwọn òbí rẹ̀ àti àwọn òbí ọkọ lọ́yẹ tí wọ́n take responsibility yẹn but àmọ̀dí tàtẹ̀rẹ̀ bí yẹn bá wà ń bẹ̀ kò ní pé kọ̀ ẹ̀já rẹ̀ wá síta. na ó dẹ̀ ní necessity wípé ẹni tí ó bá fẹ́ ẹni tí ó bá fẹ́ kìí sí sọ wípé mo fẹ́ ṣe jihad lórí rẹ̀ láì ní agbára rẹ̀ wípé tíyàn ò bá lágbára èyí tàràbọ̀ tíyàn bá tàràbọ̀ ó fẹ́ tura rẹ̀ Islam ọ̀fà èyí kìí dẹ̀ sọ wípé láti jẹran wípé owó tó bọ́ sí lọ́wọ́ èmi náà ó rí tèmi lẹ̀ la lílá subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tíyàn bá màá tíyàn rí tó wúyàn tó èèyàn náà wò tí náwọ̀ na tó gbogbo wọn yóò ìgbìyànjú yẹn ó shi ma lọ kìí ṣe fóun nìkan àti gbogbo àwọn ọmọ ayáwá tí wọ́n wà nínú condition báyìí náà kọba adẹ́dà kọba adó tí wọ́n wọ́n padà lẹ́yìn wọn kó dúró ti gbogbo wa bí dúró ti èèyàn tá a bá ní ọba adẹ́dà dúró ti kò ní í pé ọba adẹ́dà ń fúnyàn ní ìtẹ̀lé òfin rẹ̀ ṣe ní ṣíṣe tí ò ní jẹ́ wípé kò bìkítà ó ń páyà ọba adẹ́dà ẹni tọ́lọ́run ló ti mọ̀ torí lópin ìgbà téèyàn bá ti ń ṣọ́ ìwọ ọba adẹ́dà ọba adẹ́dà ò ní dójú tíyàn ní ìdí tí òjíṣẹ́ náà sàásánná ní fi ń ti kékeré kọ́ pàdé wípé ṣọ́ ìwọ̀n ọba adẹ́dà yóò ṣọwọ́ rẹ̀ náà nígbà tí nǹkan bá dẹ̀ fún ẹ rántí rẹ̀ tó ọba rántí ọba adẹ́dà ọba adẹ́dà ò ní gbàgbé náà nígbà nǹkan bá fẹ́ dé torí ọwọ́ rẹ̀ ní gbogbo ẹ̀ tí gbogbo ayé bá kójọ láti gba nǹkan tí ọba adẹ́dà fún ọ fún ò lè rí gbà wò ní tí ò dẹ̀ fún ọ tí wọ́n bá kójọpọ̀ páàrùn ún fún ọ wọ́n kàn tara wọn ni torí kò lọ́wọ́ wọn la hawla wala quwwata illa billahi so òṣìṣẹ́ náà sáwọn apárí rẹ̀ pẹ̀lú gbólóhùn kan ó ní gègé àti gbé ìyẹn ni wípé àkàn kankan mọ́ tákàdá dẹ̀ ti gbẹ̀rẹ̀ kò sáàlẹ̀ fún wọn èyí sí pé àlékún wípé kò lè yí nítọ́bá rù padà nítọ́bá rù ó lè yí padà iná lọ fa tí ọmọrù máa ń ṣe rò nínú tàwa fún ọkà ọmọrù náà tó ń ṣàdúrà ìpè wọ́n náà ọba tó bá jẹ́ pé ọkọ̀ wípé ọmọ aláìní mọ jẹ́ òun bá ń parẹ́ òun tẹ̀mí lọ́mọ àlùjá náà torí àti gègé àti tákàdá ọwọ́ ta lọ́wà Allah subhanahu wa ta'ala ní tọ́ bá dẹ̀ ìwọ́lọ́ máa fi yamhu Allahu ma yasha wa yuthbitu wa indahu ummul kitab ló fi jẹ́ pé ìsẹ́pẹ́pẹ́ fún fọ́lọ́ ọba ìpé ìmá túmọ̀ ọ̀dà máa pè ọfẹ́ nígi máa pè pẹ̀lú ògbọ́lọ́ ọba látara bẹ́ẹ̀ ọba adẹ́dẹ́ ó jẹ́ pé wà kọ́ba adẹ́dẹ́ mọ́sá jẹ́ pé wà lórí gbogbo nǹkan lórí tẹ̀blík lórí. tẹ̀blík lẹ́yìn imam náà tẹ̀blík lẹ́yìn imam náà náà. tòun fẹ́ bèrè pé súnà ni wípé tí imam tó bá rẹ imam tí ohun imam ò lè kárí káwọn tí ẹnìkan náà tán bá bẹ lẹ́yìn ká máa gbóhùn sókè torí ń tọ́ ṣẹlẹ̀ ní pé ńgbà tó rẹ òjíṣẹ́ náà fúlàrẹ̀ fúlàrẹ̀ ohun rẹ̀ ò lè kárí masjid tẹ́lẹ̀ kò tó di ipò rẹ̀ gbogbo àwọn takbirọ́ọ̀tì yẹn àtàwọn ó máa ń gbóhùn sókè tí gbogbo masjid ọgbọ̀n ìgbà tó wá fẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni as-Siddiqul Akbar radiyallahu anhu ló ń wá ń polongo rẹ̀ làwọn afáàfi sọ yìí pé ẹni tó bá ń tí òun ìmáàmù bá lókè tó tó sì ń ṣe yóò ṣàlàyé fọ́ba adẹ́dà kí n lórí tó fi ṣe tó ṣe pàápàá jùlọ tó bá yẹ pé máìkì tó lè ti wà lọ́wọ́ so kò ní torí tọ́ba tó lóun ń ṣe yóò máa kọ̀ǹtú yóò máa ní àwọn máa ń ní yóò máa ní wọn lára. irú ìbéèrè tó wá wáyé nípa pé ẹni pé tọ́ba ti lo máìkì kò nídìí tí màá bá ti ní máìkì lọ́wọ́ kò nídìí bóò ní ti haram ṣe ẹ̀yìn ránṣẹ́ tí ṣe tẹ́kì kọ́ gbogbo òdìká gbogbo ẹ̀bí náà ni ìyapa tí ń ṣẹlẹ̀ ní orí bó ṣe ẹ kó rí ṣùgbọ́n tilẹ̀ ìsúnmọ́ ju anywhere láyé lọ orí àwọn èèyàn máa ń fi yẹn ṣe ẹ̀rí kéèsè tí wọ́n fi ṣẹ̀rí ní iṣẹ́ káàdà máa lè lórí ọ̀hìmọ̀ lára àwọn tàwọn àṣà yìí pé ká máa pèrò bí ìgbà tá à ń sun rárá kìí sí ara súnà òjíṣẹ́ náà bá a kọ̀. Òṣìṣẹ́ ìsára. Àlùmọ̀dábìrì, Asadu Nejì, Rahimọ́lá Ramata wá ta ṣe sọ́lẹ̀ torí pé ọ̀rọ̀ ọlọ́run, ó kọ́ lọ́wọ́ balẹ̀ ń oníṣirikò ní pòlíṣẹ̀ yẹn kò yé ṣe pòlíṣẹ̀ àwọn àpá. alòdó òfin kọlá ẹ̀. ṣé kò tọ́ kéèyàn ṣe torí àdí pé kéèyàn máa ṣe. sáàdì ti wà. nà mo ń béèrè bóyá. kò sí àdí sọ̀tọ̀ yìí pé a lè ṣàlùwàlá nílé ìgbọ̀nsẹ̀. àdí sọ̀tọ̀ wà ní wípé wọ́n sábà sọ́jì ṣẹlẹ̀ wọ́n wà ní ilé ìgbọ̀nsẹ̀ wọ́n wá ní tó ìdá àrọ̀ ẹ̀yìntẹ́ ní fi mísírì hábi ilẹ̀ hálà fọlá tó sẹ́yìn àríyá tó bá rí ní irú kọ́ndíṣẹ̀ tó ń lọ wáyé má sálámà sí mi torí tó bá sálámà sí mi èèyàn dáhùn kí ló ṣe ó sọ but kí ni ó ṣe ó ṣe àǹkà ti yé báyìí a lè ṣe ẹ̀wùdú ní ìlànà àlá ó ti gbá tẹ̀ta ó ti tààrọ̀ ṣe gbogbo ọwá fẹ́ ṣàlọ̀ àlá ó lè jẹ́ ibi tó wà ẹ̀ tó bébí wà lọ́tọ̀ ibi tó ti àgbẹ̀ wà lọ́tọ̀ tó ti flush ibi tó ti wẹ̀ wà lọ́tọ̀ wà ọ̀rọ̀ sí ibi tó ti wẹ̀ tàbí inú bébí yẹn ọ ṣàlọ̀ rẹ pẹ̀lú gbogbo bí yẹn ṣe ṣàlọ̀ àlá ni ó ṣe gbogbo ẹ̀ ó lè ṣe nínú orí ìgbọ̀nsẹ̀ hálù tó wà ẹ gangan wípé òun yàgbẹ́ lọ́wọ́ lóòtí lè ṣàkà ó di Now, ẹjẹ́ wọ́n bẹ̀rẹ̀ torí àsìkò, ọjọ́ ti lọ ṣáàlá àwọn béèrè wa lábẹ̀rẹ̀ ní halkọ̀ tó mọ̀. Ẹjẹ́ àbá bí béèrè o, ìgbà wo ni wọ́n fẹ́ ká bẹ̀rẹ̀ halkọ̀ wọn? Ìṣàlá, ẹ̀yà wa àtẹ̀yà ti wa lókè, wọ́n ní kẹ́ fún wa ní ohun tí yínà lórí ọ̀rọ̀ táìmù alfọ̀ ẹ jẹ́ ká mọ̀ inṣàlá bó ṣe kẹ́ fi ránṣẹ́ náà ni ẹ jẹ́ ká mọ̀ inṣàlá náà ẹgbẹ́ oríkò oríkẹ́ oríkẹ́ ti ṣẹbákúnlọ́ọ̀ẹ́ ìta bá tuntun bá gún régé kọba alẹ́dà ti ṣe sábà lórí rẹ̀ fún aláyé àti gbàmbà jẹ́ ògbẹ̀ndà ìjọyà ibi tí a ìyẹn ló dẹ̀ pọ̀ jù kọba alẹ́dà kó fi àánú rẹ̀ kó fi oṣù fòrò fún wa kọ́ bá sọ di iṣẹ́ rẹ̀ kọ́dẹ̀ gbà lẹ́sìn fún wa kọ́ má dàlú àláyà kọjá bá níbi tó lérè سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته